أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو مهتد وما يضلل فلا هادي له والصلاة والسلام على رسوله الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربي حتى ترك أمته على سنة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحابته ومن تبعهم بالحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فمولون أعوذ بالله من الشيطان الرجيم ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون فلا تدع مع الله أن آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الله أباتي الله رجاء òun náà ni ó fẹ́ bá a sọ̀rọ̀ ní òní nínú súrọ́tù ṣùọ̀rọ̀ lọ́lọ́run ti fẹ́ bá wa sọ̀rọ̀ ní àyà two hundred and seven ọlọ́run bá ń ṣàlàyé fún wa ní àyà two hundred and seven ọlọ́run ní máa agúnná máa kánú Ni... nǹkan tá a bá ṣe fáwọn èèyàn ní gbádùn lórílẹ̀ ayé wọ́n kọ́lé ni wọ́n ra mọ́tò ni wọ́n ní àìmọye ilẹ̀ ni gbogbo àìmọye àwọn dúkìá tá a bá fún ọmọ ènìyàn láyé nígbà táwọn ọlọ́run ọba bá fẹ́ gbẹ̀mí ọmọ ènìyàn àbí tá a bá fẹ́ fìyà jẹ ọmọ ènìyàn ọlọ́run ní máa ágúnà àníhùn àwọn nǹkan yìí kò ní ṣe wọ́n láǹfààní ọlọ́run máa ń ṣàlàyé fún wa wípé àwọn nǹkan yìí ó kò ní jẹ́ nǹkan tó ṣe pé yóò ṣe wọ́n láǹfààní àbíkátúmọ̀ ẹni máa istifamiya so òun náà ni pé ká béèrè lọ pé ayu ṣe in agna anihuma kanu yumattahu nǹkan wo ni ó fẹ́ ṣe nǹkan tí wọ́n kó jọ ló fẹ́ ṣe láǹfààní nípa wọn fìdáfù ìlàdáàb tí ó wà bá wọn dáàbò bo ìyà níwájú ọlọ́run ọba àbí tí ó sọ ìyà di fífúyẹ́ níwájú ọlọ́run ọba kò sí sotọ́lọ́wọ́n bá bá ti dé ló bá fẹ́ fìyà jẹ èèyàn àti lọ́wọ́ bá fẹ́ pààyàn ọlọ́wọ́n bá ti dé kó yẹra yí kò lè léṣẹ́jú kan kò sì lè díṣẹ́jú kan ìgbà lọ́wọ́ bá ti ní nǹkan yìí máa ṣẹlẹ̀ gẹ́lẹ́ ìgbà náà ló máa ṣẹlẹ̀ sọ̀rọ̀ bí jẹ́ bó tilẹ̀ kọ́ mọ ènìyàn ìjọba èèyàn bá rí kó lò láyé ọmọ èèyàn tó bá rí kó lò láyé kò ní tó nǹkan kan mọ́ èèyàn bá lo one thousand years kó tó lo two thousand kó tó three thousand years ọlọ́run tó bá dijọ́ gbé dàrí kìámà nínú súrà kan ọlọ́run ní kàánà òun yẹ ọmọ yàrá òun náà lámúyẹ́lìbàṣú ilà àṣì ọdún ọlọ́run nígbà tó bá dijọ́ gbé dàrí kìámà dàrí kìámà bá dìde báyìí ọlọ́run ọba ní nǹkan tí ó ṣẹlẹ̀ sáwọn ènìyàn ni pé wọ́n kàn wò pé àwọn kan lo ìrọ̀lẹ́ kan láyé àbáwọn lo àsìkò ìyálẹ̀ta kan láyé àsìkò dùhà kan láyé náà tí ó kàn kú fún wọn nìyẹn gbogbo dá bá rí ká lò láyé pátá yányán gbogbo ní kẹ́lẹ́ kọ̀ọ̀kan ti lò sẹ́yìn tá a bá wò sẹ́yìn nísìn á rí pé bí bàtà rí nǹkan kan bẹ̀ ni tá a bá wò jáde àti lò sẹ́yìn níta bá fẹ́ lò wájú ni ó jọ wá lójú tẹ́ńbà lẹ́yìn fẹ́ ṣe nǹkan nínú wọn nígbà ah, ó tún lọ́dún mẹ́wàá sí i tó fẹ́ fi ṣe nǹkan yìí yóò wá ní pé ah ọdún mẹ́wàá lé ní màá tún fi lọ skul ní ìsìn báyìí ó jẹ̀yàn tí wọ́n bá ti lò tán kò ní tó nǹkan mọ́ so lójú ọmọ èèyàn yóò ti máa ní àfẹ́ ah, ah, fún ọ ẹni fẹ́ sóògùn owó ní wọ́n ah, ní àfọ̀ ọlọ́dún márùn-ún inú rẹ̀ ó dùn tọ́dún márùn-ún yẹn bá ti pé tán bí ìgbàdẹ́ pàdánù náà ni ó sóògùn owó ni ó ti rí so ọlọ́run bá ń jẹ́ kó yé wa pé nígbà tí kú bá dé nínú súrà ọlọ́run wà máa yùgì ní aniwu máa lù wú ìdá àtàrọ̀ dà ọlọ́run ní nígbà tí kú bá dé déèyàn bá fẹ́ kú ọlọ́run gbogbo dúkìá àtẹ̀yàn kó jọ kò sí kankan nú ẹ̀ tó máa jẹ́ nǹkan tí ó ṣèyàn ní àǹfààní ló yẹ kó bá dijọ́ gbé dàkẹ́ àmọ́ nínú àdìs tó fìdí múlẹ̀ èyí tó yẹ pé àdìs tó yẹ pé ó lálàáfíà ni tó wà nínú máa já èyí tó jẹ́ pé òṣù ọlọ́run ọba tó bá dijọ́ gbé dàkẹ́ àmọ́ kálíbà mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ ilé ayé yìí kò ní túmọ̀ kankan níwájú ọlọ́run ọba ọlọ́run wà ní pé kí wọ́n lọ mú ọlọ́run bó ní kí wọ́n lọ mú wa ọlọ́run á ní kí wọ́n ti kèfèrí yẹn bọ inú náà inú àdísì náà ni pé kèfèrí yẹn yugmasu finari gamsatan ọlọ́run bó ní kí wọ́n ti bọ̀ nú náà ní ìtìbọ̀ ẹ̀kan péré náà wọ́n ti bọ̀ nú náà wọ́n kàn ti bọ̀ nú náà lẹ́ẹ̀kan péré so wọ́n wàá mú jáde kó nínú náà tí wọ́n bá mú jáde kó nínú náà wọ́n á bèè lọ́wọ́ rẹ̀ pé alirọ̀ àìta khairan ìjọ gbádùn kankan rí ìgbésí ayé rẹ̀ so uh, wọ́n sọ wípé alirọ aitana iyima kọ́tù ìjọ orí ìdẹ̀kùn kankan rí gbèsè ayé rẹ̀ wọ́n ní gbólóhùn tí ó sọ náà ni pé láàwọ̀ lọ́ọ̀yì ọ̀rọ̀ bì yóò ní wọ́n ọlọ́run ọba mi mi rí gbádùn kankan rí so tọ́lọ́mọ bá ní tóbi jẹ́ pé ìyá tàlìkì àmọ́ kọ́lọ́mọ fi jẹ èèyàn tọ́lọ́mọ fi jẹ nìkan péré báyìí yóò gbàgbé wípé òun gbádùn láyé rí gbogbo àdúrà ńlẹ́ láyé ìpè afẹ́kọ́lé abẹ́ramọ́dé ó jẹ àwọn èèyàn lójú ìtumọ̀ òbí ṣe tọ́lọ́mọ bá tọ́wọ́ bá ti àlìkè àmọ̀ kan tó bá ti jẹ́ nìkan báyìí ọlọ́ni yóò gbàgbé gbóngbádùn láyé rí ṣètí ò ní rántí rárá gbóngbádùn rárá àwọn tí wọ́n bá jẹ́ àwọn mùsùlùmí kan tí Ọlọ́run bó kó sínú náà wọ́n nígbà tí Ọlọ́run bá bá kó wọn sí inú náà Ọlọ́run bá ní pé kí wọ́n kó wọn jáde kó nínú náà kí wọ́n kó wọn padà lọ sínú àlìjánnà Seventeen thousand years náà ti wà nínú àlìjánnà wọ́n ní mọ̀ pé àwọn ti wà nínú àlìjánnà tó ìnira náà ó sì máa wà nínú kí ni ó sì máa wà nínú ara wọn so ọlọ́run bó fi wá sọ wípé wọn wá dídọ́ mi àríkẹ́ wọn lónìí kí wọ́n mú ẹni tó ṣe yí pé òun ló jẹ́ ìyà jù láyé tó wá jẹ́ mùsùlùmí tó wọ́n wá gbà ní mùsùlùmí so ọlọ́run wà ní pé irú ẹni bẹ́ẹ̀ náà ẹ lọ ti bọnú àlìjánná ẹ wá mú jáde wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ wọn náà yóò jẹ̀yà kankan rí gbèsè ayé rẹ̀ nítorí wọn ya rọ́bì yóò lóun ò jẹ̀yà kankan gbèsè ayé wọn rí torí pé kí ni yóò ti gbà pé gbogbo ìyà yẹn ẹ̀dọ́ wà láyé gan tó dolówó gan yín gbà gbogbo ìyà tó ti jẹ sẹ́yìn tí wọ́n ṣẹ̀ máa ran létí tí èmi rántí ma kádùá pé ẹni tó ṣe pé wá jẹ́ pé ẹwà kádùá pé ẹni tó lọ́wọ́ máa fún ní kíni o ẹ náà wá fún ní ìdẹ̀kùn tiẹ̀ lálìkí àmà sọdọ̀ bìjẹ́ pé ká má jẹ́ kí àwọn nǹkan tó láàrin láyé ìkọjọ wa lójú tí kú bá ti dé báyìí gbogbo kíní ò ní wúlò mọ́ kò dẹ̀ sí nǹkan tó bẹ́ẹ̀ kankan abẹ́ni kankan wò ní kú so ìjọ tí kú bá dé báyìí gbogbo tí ń jẹ wá lójú yẹn gbogbo tí dáhùn lé kàkàkà dáhùn sọ pé kíní kan tí kú bá ti dé báyìí ò ti tán so gbogbo ìjọjú rẹ lẹ́yìn ìgbà tá a wà báyìí náà ni tá a ṣe báyìí tó àwọn abẹ́ dáyẹ̀ wò gbà mí ọlọ́run bá máa mú ààrẹ wà pẹ̀lú mi ààrẹ tí ó dé yóò ní olóyún ní gbogbo ẹ̀ lọ́wọ́ ọlọ́run dẹ̀ fàárẹ̀ sí kò ní lè jẹ kò ní lè mu kò ní gbádùn àwọn ìgbésí ayé ara rẹ̀ àdúrà rẹ̀ wà kẹyọ kan péré náà pé kọ́lọ́ fún lálàáfíà so gbogbo ìdẹkùn yẹn kò ní lè gbádùn ẹ̀ mọ́ so ara ọlọ́run bá mú àwọn ìbúrọ̀ àwọn ròrí àwọn rònú tá a lè fi ronú ọlọ́run bá ti mú wá káwọn ọmọ èèyàn lè bá àwọn ronú láyé ṣùgbọ́n àìronú ìgbádùn yẹn láwọn a máa lé láwọn tiraka àmọ́sá fẹ́ ní mo fẹ́ ní mo fẹ́ ní mo fẹ́ ní tá a bá ní tán náà kí náà ló máa padà di òun náà ni pé kí ni a padà kú náà ni ó yẹ gbogbo tá a bá fẹ́ ní ká ní lọ́nà ẹ̀tọ́ ká má ní lọ́nà ọ̀nà tí ò dáa so kọ́lọ́ ọba kó tẹ́nì kọ̀ọ̀kan wá sí ọ sọ́dọ̀ bá ń ṣàlàyé fún wa ń bí i pé àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n lọ́wọ́ sọ yomataun ọlọ́run ní nǹkan tí wọ́n jẹ́ nǹkan dáa fún wọn ní nǹkan ìgbádùn ọlọ́run ma agna anihun ọlọ́run ní kò lè jẹ́ nǹkan tó jẹ́ pé yóò ṣe wọ́n ní àǹfààní ọlọ́run ní kò lè ṣe wọ́n láǹfààní. wàmà ahlakna min kọríyàtìn ìlàlàhà mundirun. ọlọ́run ọba ń ahlakna min kọ̀rìyàtìn ìlà wàlá a ìlà wàlá a ìlà là a mùzìrún. sọlọ́wọ́n bá ń ṣe àlàyé wípé wà má ahlakna min kọ̀rìyàtìn ọlọ́ni ìṣesí àwọn ọlọ́run wa ní ìgbé tí ẹ̀ bá rí bọ́lọ́run bá ti fìyà jẹ èèyàn yóò mọ̀ bẹ́ẹ̀ ni ẹ káànú tẹ́lẹ̀ kí wọ́n ti jẹ́ òbí nàlìkẹ́ àmọ́ ọlọ́run bó ya àánú kò ní gbogbo ọkàn gbogbo àwọn màláìka tí wọ́n fìyà jẹ èèyàn ọlọ́run bá náà sọ pé àánú òun ló ní òun máa rìsíìtì ẹ̀ sáà mùmínì nìkan tó bá bẹ̀rẹ̀ pé àìsàdédé ah, fìyà jẹ yàn tó bẹ́ẹ̀ lómi tó bá débi tó ti fìyà jẹ nìkan yóò wá ní ah, àwọn olófìyà jẹrú ẹni báyìí o kò ní mọ ntẹ́ni yẹn gángan ṣe tẹ́ máa sọ fún pé ntẹ́ni yẹn ṣe nìyó ni ah, wọn ò tí fìyà jẹ tó <laughs> wọn ò tí fìyà jẹ tó ó ṣe dojúmọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ èmi gan ẹ̀ tún nà máa so tó bẹ́ẹ̀ mẹ́yẹ tí máa ń ṣe nìyẹn ọlọ́run wa ma ahlakna min qaryatin illa laha mundirun so wa ma ahlakna min qaryatin illa laha mundirun ọlọ́run ni àní máa pa ìlú kan rẹ àní pa qaryatan àní pàlú kan rẹ illa laha àbíkọ́ pé àní pé ẹnìkan ti wà fún nìyẹn tó jẹ́ múnzìrùnà àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó mọ kìlọ̀ fáwọn èèyàn ànábì ọlọ́run bó wà mẹ́ tó mọ kìlọ̀ fáwọn èèyàn àwọn tó gbà fáwọn ànábì ọlọ́run bó wà mẹ́ tó mọ kìlọ̀ fáwọn èèyàn ọlọ́run á jẹ́ káwọn èèyàn ó pọ̀ tí ó mọ kìlọ̀ fún wọn láàmú zero yàtọ̀ sáà ànábì bá ta aran sí wọn á àwọn èèyàn kan tó ń gbà fáwọn ànábì ọlọ́run mọ kìlọ̀ fún wọn tí wọ́n mọ jẹ́ àwọn duhat tí wọ́n mọ pè wọ́n pé ẹ má ṣe báyìí ọlọ́run bò fẹ́ ká ṣe báyìí ọlọ́run bò fẹ́ ká ṣe báyìí nígbà tí wọ́n bá so ọlọ́run bá yẹ ọlọ́run bá ní wà máa kún náà mọ àdìbí ata nebo asarosula ọlọ́run bá ní a kì í jẹ tí máa fìyà jẹ àwọn ènìyàn ọlọ́run nígbà tá a bá tó gbé òjíṣẹ́ nígbà tá a bá tó gbé òjíṣẹ́ dìde ìgbà náà òun náà ni ó jẹ́ pé a máa ń fìyà jẹ àwọn ènìyàn sọlọ́run bá ń ṣàlàyé bí ọlọ́run bá ti rí nípa déédéé ọlọ́run ọba ọlọ́run gbogbo ní déédéé jẹ́ pé àwọn tó bá jẹ́ àwọn tí iṣẹ́ ọlọ́run bò dọ́dọ̀ wọn kálá lórílẹ̀ ayé lónìí àwọn èèyàn kan tí wọ́n ń gbébì kan tí wọn ò dẹ̀ pa Islam tí wọ́n fi kú so ọlọ́run bò ní fìyà jẹ wọn yóò tẹ̀sí wọn tó bá dijọ́ bí alikiyama ni alupitra ni wọn ọlọ́run bò tẹ̀sí wọn tó bá dijọ́ bí alikiyama yóò mú alijanna lẹ̀ kẹ́ bá ti sì fi rin lẹ̀ yóò mú iná lẹ̀ lẹ̀ yóò wà ní ẹ̀yìn ẹ̀yà ẹ̀ máa lọ alijanna ẹ̀ wọ́n ní kí wọ́n máa lọ sí inú náà yẹn kẹ́bẹ́ àwọn afáàtì sàlàyé iná ẹ̀dẹ̀ ní àlìjẹ́nà ni sàkọ́ wà níbi ara àlọ́ sàwọn kan sọ pé ẹja máa lọ ọlọ́run ló pa wá láti ẹbí ká máa lọ bẹ̀ sàwọn tó tẹ̀ láti ọlọ́run ọba yẹn ọlọ́run nìkan máa jẹ àlìjẹ́nà fún wọn àwọn tó tẹ̀ láti ọlọ́run ọba ọlọ́run nìkan máa para kó wọn kó wọn lọ sínú iná so eléyìí ni nǹkan tí àwọn afáà sàlàyé fún wa pé àálù fitra ni wọn so àálù fitra bọ́lá ọba bẹ́ẹ̀ náà lọ́wọ́ bó tẹ̀sí gbogbo àwọn ọmọ kéékèèké tí mo ti dàgbàlagbà tí mo ti bàlágà ọlọ́run bó tẹ̀sí fitra náà làwọn so àwọn tí ó ti jẹ pé dáwà dọ́dọ̀ tí dáwà bá fi lè dọ́dọ̀ rẹ̀ báyìí táwọn yẹn jíṣẹ́ fún tí wọ́n ń ṣàlàyé fún tí ò wá tẹ́lẹ̀ nǹkan tí wọ́n ń ṣàlàyé fún ìkíní ẹ̀ ti di oúnjẹ àlè lórí nìyẹn ó ti di ẹ̀rí tó máa ègé ìṣẹ̀rọ̀ àdìjọ́ bí nàìjíríà kọ́lọ́mọ́jẹ́ káwọn nǹkan tá à ń gbọ́ kọ́lọ́mọ́jẹ́ kó jẹ́ nǹkan tí ó ègé ìṣẹ̀rọ̀ àdìjọ́ bí nàìjíríà sọlọ́ máa ń ṣàlàyé fún wa nípa déédé ọlọ́wọ́n ọba nípa àwọn ẹ̀dá rẹ̀ pé òun ọlọ́wọ́n ọba o wà má a lákìnná mi kọ́rì yàtì ìlà láàmùzẹ̀rùn ọlọ́ni a nípa ìlú kan rẹ àbíkọ́jẹ́ pé ó wà fáwọn ìlú yà àwọn tó ń kìlọ̀ fún ọ omi pé a pa ìlú kọ̀ọ̀kan tá a bá parẹ́ à ń pa wọ́n rẹ́ la àmù zèrò tẹ́gbẹ́ a lù wọ́n gbà tá a fẹ́ pa wọ́n rẹ́ wọ́n ò ní àwọn tí ń kìlọ̀ fún wọn lọ́wọ́lọ́wọ́ gbà náà so àwọn kan wà tí wọ́n jẹ́ pé wọ́n ń kìlọ̀ fún wọn lọ́wọ́lọ́wọ́ tẹ́gbẹ́ àwọn èèyàn yóò ti kí ni o tí wọn ò gbọ́ náà. dìkìrọ̀ wà máa kún ní dọ̀límì. ọlọ́run ọba ní dìkìrọ̀ wà máa kún náà zọ́ọ̀límì. ọlọ́ni àwọn tá a pè ní múnzírúnà ọlọ́run ní àwọn èèyàn yìí á gbé wọn dìde ọlọ́run bá ní díkírọ́ tẹ́pẹ́ àwọn èèyàn yìí o wọ́n máa jẹ́ pé yuzakirúnà òun díkírọ́ wọ́n máa ran wọn létí ọ̀rọ̀ nípa ọlọ́run ọba ní ìrànlétí tí wọ́n ràn wọ́n létí gan ọlọ́ba ni wọ́n ràn wọ́n létí lẹ́nu pé wọ́n máa ràn wọ́n létí wọ́n máa ṣe wáàsí fún wọn wọ́n máa bá wọn sọ̀rọ̀ ní gbogbo ìgbà ọlọ́run àbí ká pé díkìrọ̀ yẹn mọ̀fúlù lè ajílì yìí ọlọ́ni làámúnzì rúnà á gbé àwọn tí ó máa kìlọ̀ fún wọn nítorí kí wọ́n lè bá máa remind wọn nítorí kí wọ́n lè bá máa rán wọn létí lágbè wọn dìde pé á máa rán wọn létí nítorí ṣẹlẹ̀ síwájú á rán wọn létí gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba á rán wọn létí gbogbo àwọn àmì ọlọ́run ọba ìgbà tí wọ́n bá wá gbọ́ ọ̀rọ̀ wọn ṣe wá di kíni o ọ̀rọ̀ wọn ṣe wá ọ̀nà tá a fẹ́ fi àjẹ ọlọ́ni wa máa kún náà zọ́ọ̀lì míì ẹni tí ó bá ti jẹ́ onídéédé alábòsí ni ó jẹ́ so a ìròyìn ọlọ́run ọba pẹ̀lú abòsí kò sí nínú nǹkan tó dáa kéèyàn máa ròyìn ọlọ́run ọba pẹ̀lú abòsí ẹlòmíràn sọ pé ọlọ́run ọba ọlọ́run ọba ìsọ̀bù ń déédé ọlọ́run ọba dẹ́nìkan ó ga ẹnìkan ó kúrú ẹnìkan ó pupa ẹnìkan ẹnìkan dúdú ẹnìkan lówó lọ́wọ́ ẹnìkan olówó lọ́wọ́ yóò wà lọ́lọ́run ọba ìsọ̀ déédé bẹ́ẹ̀ ọlọ́run ọba oní déédé ni ọlọ́run ọba mú varieties yẹn wá nítorí kálíbà mọ̀ pé ọlọ́run ọba àlàkùnlé ṣe ìkọ̀dí ọba tó lágbára lórí gbogbo nǹkan ni so kò wá pín bá kò pín bẹ́ẹ̀ tó bá pupa nìkan ní ọmọ lówó lọ kò pín bẹ́ẹ̀ ọlọ́run bò tún pín bẹ́ẹ̀ ọlọ́run bá ti olóṣèlú gbogbo ẹ̀ kò ní ìwọ́n tó bá ti pupa wọn lówó lọ wọ́n tó bá dúdú òní lówó lọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ṣètò kálukú lọ́tọ̀ ọ̀tọ̀ ni so ọ̀tọ̀ náà ọlọ́run bá ti ṣètò ìgbésí ayé kálukú ìgbésí ayé sọ ọlọ́run bá ọlọ́run bá sọ yóò tún yàtọ̀ tẹ́ pé ìjọba bá ṣe fẹ́lẹ̀ yìí kò ní ṣe fẹ́lẹ̀ ọlọ́run lè fẹ́lẹ̀ mi ní àlàáfíà lọ́rọ̀ owó fún gbogbo tí bá ń jẹ yóò máa balamu ẹlòmíì ó sì máa jẹ kò ní balamu yóò sì lówó tí ó tún máa tọ́jú ara rẹ̀ so ọlọ́run bá ní ìgbésí ayé nìyẹn yìí pé ọlọ́run bá ní ọba oníàbòsí pẹ̀lú ìgbésí ayé kó fẹ́nìkan ní làákàyè kó má fẹ́nìkan ní làákàyè kẹ́nìkan máa kọ́ máa kọ́ ní nǹkan kó máa sáré máa mà kẹ́nìkan máa kọ́ máa kọ́ kó pẹ́pẹ́pẹ́ kó tó mà kó yín ẹsẹ̀ pé ọlọ́run bó so ń varieties lọ́wọ́ máa mú wa ẹgbẹ́ ó kápá láti ṣe bẹ́ẹ̀ ó dẹ́ni tó bá ṣe bó àti wù ni sòmọ̀ ṣíà ẹ̀rẹ́ ọlọ́run ṣe báwọn ọlọ́run bẹ̀sẹ̀ náà máa sọ pé ọ̀kẹ́ sọ bó ń déédé bákan yẹn lọ yẹ kó ṣe gbogbo wa ọlọ́run bó ti ṣe gbogbo abákan kan náà àwọn náà lọ́lọ́run tó fi ń ràn lọ́wọ́ tá a bá tún wò dáadáa ọlọ́run bó ṣe ẹnìkan náà pé òun ni ó bọ gbogbo ẹ̀ òun ni ó wà sílé òun ni ó bá yàn tún gbogbo onú léṣe òun tí onílé tún kankan jẹun ẹnìkan náà wà yóò bá fọṣọ yóò bá tún léṣe yóò bá ṣe gbogbo ẹ̀ ọlọ́run bá ṣe yẹn èyí ó dẹ̀ tí bá dẹ̀ ń ṣe inú rẹ̀ ó dẹ̀ máa dùn sí ti ń ṣe ọlọ́run bó dẹ̀ kó máa ti bẹ̀ yìí máa jẹun kọ́dẹ̀ máa tibẹ̀ máa mú ẹlòmíràn tẹ̀lé dá fọṣọ kò ní dá sikẹ́yìn kankan ọlọ́run bó tún yá wọn tí wọ́n bá fọṣọ tì so àná ọlọ́run bá lè léyìn eléyìn òwe ṣe pé ẹ̀ka máa fi ọ̀rọ̀ lé ayé pé ọlọ́run bá ní ọba alábòsí ọlọ́run bẹ̀rẹ̀ sọba alábòsí ọba ó ń déédéé lọ́lọ́run ọba ó ní déédéé ìbàlọ́ ọlọ́run bá máa dé kí gbogbo dẹ̀kun kálukú wa ó rí bá kankan náà odidi ọjọ́ mi àlùkìyàmà pẹ̀lú aládé kan wá bá ṣe nínú àlùjánnà so ọlọ́run bá máa jẹ́ kó rí bá kankan náà àwọn tí wọ́n bá máa jìyà náà ìyà wọn ó rí bá kankan náà pé ọlọ́run bá ń fẹ́ ká wá sìn òun láyé tá a wà ń bí ni so àìfi àìfi àbòsí ròyìn ọlọ́run ọba pẹ̀lú bọ́lọ́run ọba ti dá wa àbí wa nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa ní gbèsè ayé àìfi àbòsí ròyìn ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ so ọlọ́run ọba ló ní ètò ọlọ́run ọba ló mọ nǹkan tó fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ní káwápì àjẹyàn lálìkẹ́ àmọ́ ibi àlìkẹ́ àmọ́ yẹn ọlọ́run ọba ẹ̀sán ọba alábòsí bẹ́ẹ̀ kọ́wápì àjẹyàn kẹ́ni kan wá mọ̀ ṣẹ̀ kọ́wápì àjẹ ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ọlọ́run ní kí ni gbọ́n ní wọ́n pọ̀ ọlọ́run bá lọ́ba alábòsí ẹni bá ọ̀rọ̀ tó sọ dídé inú ẹ̀ lọ àwọn ẹni wọ́n ọlọ́run bá ní kó bá tẹ̀ lọ àbòsí wa ni ọlọ́run bẹ sọ bó ń déédé nítorí náà ni pé ọba alábòsí náà ló pè wọn. tẹ̀sán báwọn bá ti jẹ́ ádìlú ọba onídéédé sífà kan tó jẹ́ táàmù sífà kan tó jẹ́ táàmù ni sífà tó pè ní kámílà tó jẹ́ kutọ ọlọ́run ọba tọ́wọ́ bá ti lé ní sífà kan ìdàkejì sífà yẹn ọ̀bọ̀rọ̀ jẹ́ tọ́lọ́run ọba má tọ́wọ́ bá ti so ọlọ́wọ́n bá ọba oní déédéé ni tó dá àgbọ̀dọ̀ fún ìròyìn àbòsí ròyìn so àwọn ayé àtọ́sọ máa pé àgbọ̀dọ̀ fi àbòsí ròyìn ọlọ́wọ́n rẹ̀ náà ni ọlọ́run wa máa kún na zọ́ọ̀lì mi ọlọ́run àwọn ọlọ́wọ́n bẹ ṣe ọba tí máa jẹ tí máa ṣàbòsí àwọn èèyàn náà. wà á máa tanazzalat bihi shayatin. lẹ́yìn wá gbà náà ọlọ́run bá ṣàlàyé Qur'an lánàá kí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí kí wọ́n lè bá àdá Qur'an ní màá ṣùgbọ́n lọ́ba ní pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọn ò ní gba kùránì gbọ́ ọlọ́run bá wá sọ ìpadà sí àwọn kèfèrí délẹ̀ ọlọ́run bò ti parí ọ̀rọ̀ kùrán ọlọ́run bò ti parí ọ̀rọ̀ kùrán àwọn tí wọn ò nígbàgbọ́ nu kùrán ọlọ́run bá kọ́ sàlàyé fún wọn so lẹ́yìn àgbà náà kí ni àwọn èèyàn tí wọ́n ń pè òjíṣẹ́ ọlọ́run ọba kí ni wọ́n ń pè kùránì wọ́n ń pè òjíṣẹ́ ọlọ́run ọba ní kanú àwọn ṣayatin wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba náà ṣètọ́ọ̀nù kan nínú àwọn ṣayatin ọ̀nà pè òjíṣẹ́ ọlọ́run ọba wípé torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn ṣayatin àwọn dáńgbé ṣayatin wọ́n pín sọ́nà méjì mínàlì insiwalijin nínú àwọn tí wọ́n nínú àwọn àlìjọ̀nù ọwọ́ àní àwọn àwọn èèyàn ọ lọ sí sánmọ́ wọ́n lọ gbọ́ nǹkan wa wọ́n tún wá láwọn ṣayatin mínàlì ins àwọn èèyàn àwọn ní àwọn kohan àwọn onífá àwọn alágbègbè táwọn èèyàn máa ń lọ bá so àwọn yẹn máa ń lọ jí ọ̀rọ̀ gbọ́ lójú sánmà wọ́n wàá gbé ọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ lójú látinú sánmà wọ́n wàá gbé wá sísàlẹ̀ so tí wọ́n bá ti gbé ọ̀rọ̀ yẹn wá sísàlẹ̀ wọ́n wàá gbé fún àwọn ọmọ ìyá wọn ìyẹn ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn onífá wọ́n wàá gbé fún wọn àwọn yẹn lè ṣàtì wọn làwọn náà so wọ́n wàá gbé fún wọn àwọn ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ fáwọn èèyàn yìí pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní lórí pé àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka tí wọ́n wà nínú sánmà wọ́n á máa jẹ́ tó ṣe yí pé wọ́n á máa sọ̀rọ̀ láàrin ara wọn wọ́n á máa gbé ọ̀rọ̀ àwọn màláìka máa ń jẹ́ tó ṣe yí pé wọ́n máa ń gbé ọ̀rọ̀ láàrin ara wọn èdè jẹ́ pé tí ọlọ́run bá bá ti sọ ọ̀rọ̀ kan báyìí àdìsí fi díẹ̀ múlẹ̀ pé tí ọlọ́run bá bá sọ ọ̀rọ̀ kan báyìí àwọn tán jẹ́ àwọn màláìka so ọ̀rọ̀ yẹn wọ́n jẹ́ tó ṣe yí pé wọ́n ó gbé láàrin ara wọn wọ́n ó máa sọ tí wọ́n bá ti wá ń sọ àwọn ṣayatin wọ́n wà gbọ́rọ̀ yẹn táwọn ṣayatin àwọn ti wá tí wọ́n ti gọ pamọ́ tí wọ́n bá gbọ́rọ̀ yẹn wọ́n wà bí ọ̀rọ̀ yẹn wọ́n máa ń gorí ara wọn nígbà bá ti ṣe ti ṣàlàyé fún wa ó dá pé wọn ó gorí ara wọn lọ sókè báyìí ni so wọn ó gorí ara wọn lọ tẹ bá gorí ara wọn lọ sókè tí wọn fi dé sánmọ̀ bí wọn bá wọn tí wọn gorí ara wọn lọ nìyẹn so kálù tí wọn ti gbọ́rọ̀ yẹn báyìí lẹ́ẹ̀kan náírà ni wọn gbé wá sálẹ̀ so wọn dẹ̀ wá gbé fún àwọn tí wọn jẹ́ àwọn alágbègbè àwọn náà so a máa ka oríṣi àwọn àdìsí tó kó sọlọ́ba ṣàlàyé fún wa wípé àwọn èèyàn yìí o wọ́n ń gbọ́rọ̀ nínú sánmà ṣùgbọ́n tí wọ́n bá gbọ́rọ̀ nínú sánmà tó ń ti pé wọ́n gbọ́rọ̀ yẹn náà nínú sánmà wọ́n tún wá fi àwọn nǹkan kan wọ́n tún fi kún so wọ́n lè gbẹ́yọ̀ kan wọ́n fi bí hundred kún irọ́ lọ́pọ̀lọpọ̀ wọn máa ń pa àwọn tó ń jẹ́ àwọn ṣáàtì tó ń gbé aláti sánmà náà àwọn náà tún máa ń gbé irọ́ wá láti sánmà tó gbé wọn wà rí kankan gbọ́ wọ́n sọ pé ẹ̀jẹ̀ agbọ́dọ̀ fáwọn kìíní ní kọ́bárù kan wọ́n fún ọ lábárù wọ́n fún ọ ní abárù rọ sàwọn yẹn náà tún gbé irọ́ yẹn wọ́n tún gbé fún àwọn tó ń jẹ́ tó ń sọ fún so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá ń sọ wọ́n lè sọ nǹkan míì tí ó jẹ́ òdodo ṣùgbọ́n ọlọ́run bá jẹ́ ọlọ́run bá jẹ́ àánú ayà pé àìmọye nǹkan ni wọ́n sọ tó jẹ́rọ́ sọ́dọ̀ máa fẹ́ sára fún wa pé kùránì ò dà gẹ́gẹ́ bí irú ọ̀rọ̀ táwọn yẹn ń sọ tó pé kùránì òdodo ni kùránì láti bẹ̀rẹ̀ tóbi dópin so kò lè dàbí ọ̀rọ̀ tí àwọn ṣẹ̀yàtì ń dọ̀rọ̀ gíní o tí wọ́n ń gbà wá so kùránì yóò pèpè lọ síbi òdodo àwọn tẹ́jọ́ àwọn ṣẹ̀yàtì ń pèpè lọ síbi irọ́ ni so gbogbo ẹtí kùránì ń pèpè wá lọ síbi pé ó ń pè wá lọ síbi tawhid ìmọ̀ ọlọ́run ọba lẹ́yọ kan àwọn eléyìí pè wá lọ síbi ṣírìkù ni ẹ̀bọ̀n ó pè wá lọ síbi so méjèèjì báyìí wọ́n takora wọn báyìí ni two parallel lines làwọn méjèèjì two parallel lines so tó yẹ pé wọn ò lè meet ara wọn láíláí so bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ èṣù àti ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ Islam ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfì àwọn kò fárú Mẹ́kà wọ́n wá ń ṣàfitì Kùránì wọ́n ń ṣàfitì Kùránì wọ́n ń ṣàfitì ẹ̀ sí ń ṣàfitì Kùránì sí pé òun náà pé ànábì náà dà bí àwọn onífá tí àwọn kan wá lọ gbọ́ wá láti sánmọ̀ tí wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn wá bá òjíṣẹ́ ọlọ́run ọba so ilé náà lọ́lọ́ba wá fẹ́ fọ òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n fẹ́ fọ kùránì mọ́ ọlọ́ba fẹ́ fọ kùránì mọ́ ọlọ́ba dẹ̀ fẹ́ fọ òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́ba fẹ́ fọ mọ́ níbi ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọlọ́ba wá ń ṣàlàyé fún wa nínú àyà náà ọlọ́run ni máa dáná zálátì bí ọlọ́run nípa kùránì tí mò ń sọ fún yín lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ní wàá máa tàná zálá tí bí ṣàyàtì ọlọ́run ní àwọn èṣù ọlọ́run ní wọn ò jẹ́ ẹni tó sọ kùránì àwọn kọ́ ni wọ́n sọ kalẹ̀ pẹ̀lú kùránì àwọn kọ́ ni wọ́n gbé kùránì wá láti sánmà mùsùlùmí tẹ̀síìrì àná pé lágbàdo wọn bá di gbé ànábi síbi ọlọ́run ti di sánmà kò jẹ́ kó wọn gbọ́dọ̀ mọ́. ẹ̀rọ abẹ́ lọ gbọ́rọ̀ nígbà náà ọlọ́run ti wá ju ọlọ́run ti wá fi àwọn ìràwọ̀ tó wà lójú sánmọ̀ yẹn lọ́lọ́run bá fi ṣe ní bọ́ọ̀mù tíràwọ̀ kan tẹ́ bá níràwọ̀ ọjà bọ́ọ̀mù lọ́lọ́run bá jí lọ́lẹ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ṣe tí wọ́n gbọ́rọ̀ sánmọ̀. so olóbi jẹ́ pé ọlọ́run bá ti dí sánmọ̀ wọ́n tún gbọ́ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ti dí sánmọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ nípa Kùránì ọlọ́run bò jẹ́ wọ́n gbọ́ rárá tó bá fẹ́ kà fún jìbìrì làwọn màláìka so ọlọ́run bá jẹ́ pé jẹ́ pé lẹ́yìn pé jìbìrì lù kò sẹ́ni kan ti ń gbọ́ kó mọ́ bàa jẹ́ pé àwọn ṣàtìní ó ti wá gbọ́ tó ti wá sọ fáwọn kùhánù wọn tó wà ní wa ah, ìtọ́fẹ́ sọ̀kalẹ̀ rèé o ìtọ́fẹ́ sọ̀kalẹ̀ rèé o so lè rí bẹ́ẹ̀ so látara pé kí ni àwọn tí wọ́n jẹ́ àwọn onífá àwọn náà ń gbọ́rọ̀ láti sánmọ̀ wọ́n dẹ̀ ń fi àwọn oríṣiríṣi irọ́ wọn fi kún àtàlàfà pé àwọn onífá nìyí ihun tó bá ti ṣẹlẹ̀ ihun tó bá ti ṣẹlẹ̀ sẹ́yìn kò sí èméjì náà wọ́n lè mọ̀ ọ́ ní tó bá ti ṣẹlẹ̀ sẹ́yìn wọ́n mọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn sí yàn wọ́n lè ṣàlàyé gbogbo ẹ̀ fún yàn wọ́n tí ó ṣẹlẹ̀ wájú láìláì wọ́n lè mọ̀ tí wọ́n sọ nǹkan tí ó ṣẹlẹ̀ wájú tí wọ́n bá sọ mẹ́wàá tí wọ́n gbà ẹ̀yọkàn ní kíkan tó lè jó dodo mẹ́rin yọ pẹ́ ṣùgbọ́n tó bá ti sọ sẹ́yìn tí wọ́n bá sọ wọ́n fáwọn èèyàn ọmọ èèyàn ó ti ọmọ èèyàn wà ní mọ̀ ah, ni nǹkan tó jẹ́ pé irọ́ ni wọ́n máa ń pa ìkànnì àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n mọ̀ nípa tí wọ́n sọ fún àwọn máa ń pa kọ̀rọ̀ Ibn Sayyad ni òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tí wọ́n bá sọ Suratu Dukhan fún òṣìṣẹ́ ọlọ́run ọba kalẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba sọ fún pé òun fi nǹkan pamọ́ tí wọ́n fi nǹkan pamọ́ sínú ẹ̀mí yóò mọ̀ àwọn pé kí ni wọ́n fi pamọ́ sínú ẹ̀mí yóò sọ wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run ọba wá bèè lọ́wọ́ rẹ̀ pé Suratu Dukhan òṣìṣẹ́ ọlọ́run ọba kà ni wọ́n fi pamọ́ sínú ẹ̀mí iksa ya aduwallah ìṣọ́lọ́run bá ní máa dẹni yẹpẹrẹ ìwọ ọ̀tọ̀ ọlọ́run so ọ̀tọ̀ ọlọ́run ni ọ́ ìyìn tó bá rí kó o mà nǹkan ló ti ṣẹlẹ̀ pé pẹ̀lú bó tún máa tó ṣẹlẹ̀ tó tún sọ fáwọn èèyàn yẹn náà ọ̀tọ̀ ọlọ́run náà sì tún ní so olóbi jẹ́ pé ká lọ máa béèrè nǹkan lọ́wọ́ wọn yóò máa ba àwọn iṣẹ́ wa jẹ́ yóò máa ba ẹ̀sìn wa jẹ́ ìta nínà ni pé ká máa bá gbèsè ayé wa ká máa bá lọ pẹ̀lú rọrùn òun náà ló fi ń da púpọ̀ jù ìmọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn nǹkan kan àbí nǹkan kan so yóò ba gbogbo àwọn ìbádà wa tá à ń ṣe yóò máa bàjẹ́ so tó yẹ pé yóò dẹ̀ máa kó bá àwọn ìjọsìn wa so kọ́lọ̀ kó dáàbò bẹ́ẹ̀ nìkan kan bí àwọn eléyìí ọlọ́run ni wàá máa tàná zàlá ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ èṣù tí wọ́n lọ gbọ́rọ̀ nínú sámà ọlọ́run ni tí ẹ jẹ́ kèfèrí maka àwọn aburú tẹ̀ ń fi kan àwọn allegation tẹ̀ ń fi kan kùránì pé kùránì jẹ́ báyìí a bí kùránì ti jẹ́ fún yín àwọn tí wọ́n fẹ́ fọ̀ kúrò níbi àwọn dọ̀tí tẹ́ǹfì kan kùránì ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn ṣayatíìn ọlọ́run kìí ṣe àwọn ni wọ́n jẹ́ ẹni tó sọ kùránì kalẹ̀ àwọn kan ni wọ́n sọ kalẹ̀ pẹ̀lú kùránì ọlọ́run wọ́n sọ kalẹ̀ pẹ̀lú kùránì rárá náà. wàmà yá ń bàgì làhùn wàmà yẹ sítátì ọ̀hún ọlọ́ọ̀bá wa ni wà máa ya ń bàgì làún ọlọ́run ọba ní kò lẹ́tọ̀ọ́ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ṣayatin kó jẹ́ pé àwọn ni wọ́n sọ kùránì kalẹ̀ torí pé ìṣesí àwọn ṣayatin nínú ṣàjàyà ń alifasad ìṣesí wọn ni kí wọ́n balẹ̀ jẹ́ wà ìdílálẹ̀ ìbàd ẹ̀ lẹ́wọ̀n ṣayatin láyé wọ́n fẹ́ sọ àwọn èèyàn nù ni bóyá pé táwọn yẹn bá lọ béèrè nǹkan níbì kan wọ́n ní ẹnìkan o ọmọ kan wà tí wọ́n ní wọn ó bí o tí ó fẹ́ jẹ ọba ẹ̀rì kìnìún wọ́n làwọn ò ní fẹ́ àwọn ò ní fẹ́ kó dé ó bí tó fẹ́ dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti nàómù nǹkan wa láyé yìí káwọn èèyàn wá jẹ́ pé nǹkan fi lọ ṣe ni pé kí nǹkan yóò lè bá a da ẹ̀rí kí ṣe àti nùmú abẹ́ lẹ́lẹ́ nǹkan tó mú wa ni pé bóun ó ti bà kàn jẹ́ alifasar wa ìdílọ́ ìbàdí ìmọ̀ ṣèbàjẹ́ ìmọ̀ sọ àwọn èèyàn nù òun ni nǹkan tó pé wà ní agbára àtọ̀dọ̀ tiwọn ṣùgbọ́n nínú Islam nǹkan tí Islam fẹ́ mú wa ní alẹ́ amúlù bíi màálù bànáyọ̀ lè mú nǹkan ìpaniláṣẹ ká ṣe dáadáa ilé ní jìnnà kúrò níbi nǹkan bá kọ̀ lọ́lọ́ba mú bó láti fi ránṣẹ́ àtìn àwọn ni wọ́n ṣe àtìn o ni kẹ́ àwọn nǹkan náà máa mú ní tiwọn ọ̀nà bá nǹkan jẹ́ ọ̀nà ọlọ́run bá ní kò lẹ́tọ̀ọ́ sí wọn òkùnkùn níṣẹ́ ti ti ìmọ́lẹ̀ níṣẹ́ ti Islam so láàrin nǹkan méjèèjì yẹn ìyàtọ̀ wà láàrin méjèèjì so a lè ṣàfitì kùránì sí nǹkan òkùnkùn tọ́bi jẹ́ pé àwọn èèyàn lónìí èṣù ló sọ di wà èṣù ló ṣe iṣẹ́ wọn lọ́sọ̀ fún wọn ló jẹ́ kí wọ́n wà ní kùránì yìí o tí wọ́n bá ti wá hàn áyà yìí o wọ́n hàn áyà yìí o wọ́n wà lọ wá nǹkan kan wọ́n àtúnwá fi kún wọ́n ní ọkọ̀ àbíyàwó tó wà wọ́n yà wọ́n wọ́n sòpinya láàrin wọn so ẹni tí nǹkan rẹ ti ń dá wọn làwọn bá nǹkan rẹ jẹ èṣù ló lọ ṣe léyìí di ẹ̀tọ́ fún wọn kì í ṣe kùránì ni tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe wàlímọ̀ láyé jọ́ wọn ni ọmọ tó fẹ́ ṣe wàlímọ̀ ìgbà tó sì kùránì pé ló bá ya wèrè bí ẹ̀ sì kùránì pé yóò tún pè ní so kò sí nǹkan tó wà mẹ́ pé èèyàn ya wèrè so tí wọ́n bá sì pé èèyàn yóò tún pè yóò tún gba aládá ni wọ́n lẹ́nu ẹgbẹ́ bá ń ka kùránì yàtà átà òfin ìtọ́ ẹ pé yóò ó ń kà níkà tí yóò máa kà dáadáa tí ń pè jákujàku wọn ni yóò máa gba aládá méjì lada méjì ló ti máa gbà wájú ọba ẹ̀sán méjì náà ẹ̀sán pé ń dáàbò kó fẹ́ máa kà wọ́n máa fún ládàá ẹ̀sán pé tí wọ́n á ń kà wọ́n tó fún ẹ̀sán pé ń dáàbò kó fẹ́ máa kà wọ́n fún pé ń kà gẹ̀ǹdẹ̀ wọ́n tó fún wọ́n yẹn sá yàwé mọ́ ẹ̀dẹ́gbẹ́ wá sí kà so ló fi jẹ́ pé àwọn èèyàn òun náà ló jẹ́ pé àwọn èèyàn tí wọ́n bẹ lórílẹ̀ ayé náà jẹ́ pé àwọn èèyàn sọ pé igun àbí nǹkan so tó bá ti sọ wọn yẹn wọn sọ pé àti sọ pé kẹ́nìkan kan máa jẹ ẹja dáṣẹ́rẹ́ afẹ́ ni tó bá lóun jẹ náà wọ́n tún dáṣẹ́rẹ́ àfún náà ni so àwọn èèyàn ni wọ́n jẹ́ ní aburú àwọn ní òkùnkùn lọ́wọ́ ṣẹ̀yàtì àwọn ni wọ́n lọ da òkùnkùn pọ̀ mọ́ ìwé ọlọ́run ọba wọn àgbà wọn wá pé káàlì bá máa sọ pé Kùránì ah àwọn àfa wọn burú bàjẹ́ so ah nǹkan burúkú ń bẹ lọ́wọ́ wọn so ah, rárá o ẹ ń bá jẹ́ ni ọlọ́run ọba wọn wọ̀ pé nǹkan burúkú ń bẹ lọ́wọ́ yẹn nǹkan náà fi ròyìn nǹkan tí ò dà ní òun náà ti wá náà wọn ṣàyàtì nù èṣù ló ṣe kí ni o èṣù ló sọ nǹkan yẹn di ẹ̀tọ́ fún wọn àbí wọn náà bá dìde pé àwa adájọ́ àfa àbàtẹ̀ jẹ́ so irú ẹni bá ìkan náà ṣe àtìní so pé kùránì tó ń mọ iná lòun ó fi ṣe kí ni ọlọ́run irú eléyìí kùránì kọ́ ló mọ nǹkan míì ló mọ ṣàyàtìnù ní nǹkan tó mọ̀ so nǹkan tí ṣàtìnù ní kí wọ́n mú mọ yẹn gangan ni ṣàtìnù fẹ́ lò ó wá fẹ́ lò wọ́n pẹ̀lú pé kí wọ́n fi kùránì náà kún kó lè bá a lè sọ wọ́n nù tó débi dé ìbátí kùránì tí èṣù bá fẹ́ mú yàn ìdí ẹ̀ bá fẹ́ràn náà ìbẹ̀ ni ó gbà wá tó bá fẹ́ mú yàn yóò wá àtàṣe ó ti ní nǹkan tó fẹ́ ṣe o yóò wá àtàṣe ẹ̀ mọ́ ní tó fẹ́ ní tó fẹ́ kí èyàn fi sọ pé nǹkan tó fẹ́ràn yẹn náà ni ó gbà wá bẹ́ẹ̀ tó bá rí bó fẹ́ràn owó kò ní gbà bí owó wa tó bá rí bó fẹ́ràn omi kò ní gbà bẹ́ẹ̀ wá yóò pé kí ni dẹ́ni yìí fẹ́ràn ó ó fẹ́ràn kan máa lọ wáàsì èso náà lọ́gọ́dẹ mi wáàsì so gbogbo àwọn oríṣiríṣi nǹkan tí tí èèyàn bá fẹ́ràn gẹ́gẹ́ náà ni èso máa fẹ́ lóyàn láti bíbẹ̀ so látara bẹ́ẹ̀ yọ ní tó dáa dẹ́yìn tó ń ṣe èso nù fẹ́ lóyàn láti bíbẹ̀ tó jẹ́ nǹkan tó dáa kùránì nǹkan tó dáa ni èso tó máa wá gbàbẹ̀ wá pé àwọn ah, ibẹ̀ náà máa ti padà lù ọ́ máa yà yìí ṣe báyìí so yóò àbọ̀ fún nǹkan mímọ́ so yóò àṣìyàn lọ́nà pẹ̀lú ẹ̀ so kọ́ lọ́mọ sẹ́ni kankan lọ́nà sọlọ́ máa ń ṣàlàyé fún wa pé kùránì ó yàtọ̀ sí gbogbo nǹkan tó bá jẹ́ ọlọ́ni wa máa yá ń bá gíla òun ọlọ́ni kò lẹ́tọ̀ọ́ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ṣàyàtìn kó jẹ́ pé àwọn aláàgbé kùránì fún kí wọ́n wá gbé fànàbí kò ṣeé ṣe bẹ́ẹ̀ ọlọ́wà ní kí ni ó. Oh wà máa yà sítàtì ọ̀hún. ọlọ́run ni wà máa yà sítàtì ọ̀hún ọlọ́run ni wò lágbára àti gbé kùránì kùránì tóbi jùmọ̀ lọ. ọ̀rọ̀ láwọn àǹzẹ́ nàzẹ́ kùránì alájábàlì ọ̀rọ̀ tá a bá sọ kùránì kalẹ̀ sórí òkè tàbí ẹ̀ta òkọ́ ṣe àmọ̀tẹ́sẹ́dì àmọ̀tẹ́kọ́ṣẹ́ àtìlá. àdìjọ́ bẹ́ẹ̀ ni yẹ pé àjẹnu àyẹ̀dẹ́ pé tí wọ́n bá ń káyà kùránì báyìí àti wàá bẹ̀bẹ̀ wọn ẹ̀tún wọn abẹ́bẹ̀ tí wọ́n ń káyà kùránì sí ẹ̀dẹ́ pé ní jínú la báyìí àyẹ̀dẹ́ sì ń pariwo pé wọ́n jáde wọ́n jáde iná ń jó òun ṣẹ̀dẹ́ pé kò lè dúró ti àyà kùránì tọ́mọ èèyàn kan kà ní wàá gbé sọ pé wọ́n fẹ́ gbé kùránì wa kò tó bẹ́ẹ̀ ọlọ́run láyẹ̀ sẹ̀tẹ̀ òun kò sí ẹ̀ kò sí agbádọ́ rẹ̀ gbígbé kùránì ni tó tóbi ọlọ́run bá sọ́dọ̀ ọ̀run fún ànàbí ni ẹ̀pẹ̀ tí wàá yìí bá ń sọ̀kalẹ̀ báyìí òṣèlú ọba gàmá mọ̀ pé nǹkan sọ̀kalẹ̀ sóhun ara àbí àbá rẹ sọ́dọ̀ ọ̀hún lọ́yà fún ọ̀rọ̀ kìí ṣe nǹkan tí ṣàyàtìm lè gbé kò sí ṣàyàtìm ò tó lé kò kò lé kò ń wò lágbára ti lè ọ̀lẹ́ ní ṣàyàtìm lọ́dọ̀ mi èèyàn bòdó náà bá dá padà lọ́dọ̀ máa fi wọn lọ́dọ̀ máa fi ọmọ èèyàn sálágbára lórí wọn àwa la lọ́wọ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ ṣàyàtìm lọ́wọ́ alágbára jù wá lọ ṣètọ́nù àwọn èèyàn lọ́nà pé wàá ràn wá lọ́wọ́ ṣé tí má ti ràn lọ́wọ́ ó fún mi ní nǹkan kan yóò wá jẹ́jẹ́ sọlọ́ba tí wọ́n tó wọ́n yẹn bá ti wá wọn lọ́wọ́ yóò wà lágbára jọmọ èèyàn lọ ọlọ́run bá fọ́n mi èèyàn lágbára gbogbo mi ọlọ́run bá dá ọlọ́run ma ọlọ́run bá dá torí ọmọ èèyàn ni ọlọ́run bá fọ́n mi èèyàn lágbára ju gbogbo wọn lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn lè dẹni yẹpẹrẹ ó lè lọ́mọ sin ẹran ó lè lọ́mọ sin gi ó lè lọ́mọ sin ni yóò wà dẹni yẹpẹrẹ wájú nǹkan tó yẹ pọ́lọ́run bá dá nítorí tiẹ̀ yóò wà dẹni yẹpẹrẹ mẹ́ sọ ọlọ́run bá ń tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àlìjẹ̀nù ọlọ́run wò lágbára àti fi àwọn nǹkan sí sánmà tọ́lá ò fẹ́ gbọ́ òkun òbí dábẹ́ yóò jó kalẹ̀ ni bàbá náà ń ka kùráyìn lọ́wọ́ kò sẹ́ni ẹ̀fẹ́ lórí sún sánmà nù wọn yóò yà jóná nìyẹn ráúráú ọ̀rọ̀ tó gbé àwọn ìṣẹ̀lẹ̀ àti nǹkan jẹ́ olórí kunkun tó gbé wọ́n jẹ́ olórí kunkun náà tún fi ń lọ sánmà ọlọ́run bá ti fi nǹkan innahum anis sam'i lamazulun ọlọ́ni ìnáwó ani sámúìlà máa zulu ọlọ́ni àwọn ènìyàn tí wọ́n jáwọn àlìjànú ìnáwó lámà zulu àti ilé wọn jìnnà ani sámú àjẹwọ́n gbọ́rọ̀ mọ́ ọlọ́ni kí wọ́n láwọn fẹ́ gbọ́rọ̀ ọlọ́ni alẹ́ wọn jìnnà àwọn náà sọ pé àwọn o wà á ná làmásínà sàmáà wọ́n ní àwọn fowó kan sánmà pa ìfẹ́ wà jáde náà àmúlẹ̀ àti arasan ṣẹ̀dí ìdáwọn ṣùgbọ́n ọlọ́ọ̀dì kó àwọn tí wọ́n máa sọ sánmà bẹ́ẹ̀ ọlọ́ọ̀dì kó àwọn bọ́ǹbù síbẹ̀ tí wọ́n máa yìnbọn wọn sọlọ́wọ́n ọba ó kó àwọn nǹkan yìí síbẹ̀ wọ́n ní kódà wọ́n ní wàhánà kún náná kí lómi ná. wọ́n náà wọ́n jókòó gbọ́rọ̀ tẹ́tẹ̀ẹ́ níbi òtó ọ̀rọ̀ ìsìn wọn gbàdọ̀ yá nísìnyí. ọlọ́run ẹ bá lóun fẹ́ gbọ́rọ̀ ní ìsìn yẹ̀yìndínláwò ṣe àbàn rọ̀sọ̀dọ̀ ọlọ́run ni kò sí bọ́ǹbù ni ó rí tó ti dúkọ ni tí ó jò kalẹ̀ ọlọ́run kò sí ni so àwọn náà dáhùn sọ wá sọ wọn yàn pé kí ni o. wàhálà nádẹ́rì aṣáàrò ní orí ìdàbí máa ń fi làárọ̀ àmọ́ dàbí ìmọ̀ bò ń rọ̀ ṣáda. sọ wá jẹun wá sọ pé àwọn gangan táwọn jálè jẹun yìí o pẹ̀lú gbáhùn tí wàá wà nísìn gbogbo tó bá fẹ́ máa ṣẹ̀sọ́ mẹ́yàn ní dáadáa àtàbúrò àwọn òmọ̀mọ́ so àwọn àlìjànú gangan àwọn náà ni wọ́n fẹnu ara wọn sọ pé gbogbo ohun tí ó bá máa jẹ́ dáadáa àti gbogbo nǹkan tó bá ṣe yí pé tí ó bá máa jẹ́ aburú wọ́n ní àwọn ọ̀jẹ́ tó ṣe yí pé kí ni o àwọn òmọ̀mọ́ sọdọgbọ ọlọ́run ọba ti ṣe kí ni ọlọ́run ọba ti fi àwọn tí wọ́n jẹ́ àwọn nǹkan tí ó tí ọlọ́run máa jù mọ́ wọn ọlọ́run ọba ti fi sí kí ni ọlọ́run ọba ti fi síbẹ̀ náà. فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين ẹ̀rí báyìí àwọn apáàtì wọn jẹ́ àwọn afọ́ni tẹ̀fsíìr wọ́n sọ fún ayé pé káwo gbólóhùn tí ọlọ́run ọba ń bá òjíṣẹ́ rẹ̀ sọ nǹkan ló ṣe ọlọ́run ọba ò lè ṣe rárá lọ́lọ́run ọba fi bó ṣe ọlọ́run ọba sọ̀rọ̀ tọ́lọ́ ọba dẹ̀ fi ń wọ́ọ̀nà òjíṣẹ́ rẹ̀ tóbi jẹ́ pé àwa náà ní kọ́bílẹ̀ mọ̀ pé ah, táwọn afọ́sọ máa pé èyí tó lágbára jù nínú nǹkan lọ́gbọ́lọ́wọ́ ọba ò lè forí jìyà rárá òun ni àṣírìkù àṣírìkù akbar ẹ̀bọ tó tóbi ọlọ́run ò lè fi ọlọ́run kéèyàn ó pe nǹkan mímọ́ ọlọ́run kó mú nǹkan mímọ́ ọlọ́run ọba ọlọ́run á ń bójúṣe ọlọ́run ọba sọ̀rọ̀ láì respect òjíṣẹ́ ọlọ́run ọlọ́run bá bójúṣe rẹ̀ sọ̀rọ̀ òkè bójúṣe rẹ̀ gangan ọlọ́run abẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́ni fàlà tẹ́díhùn máa lọ ìlà àkọ́r ọlọ́ni òjíṣẹ́ ọlọ́run ọba mọ̀ pé ọlọ́run ọba míì pẹ̀lú ọlọ́run fàtẹ́kùnà mínàlè mọ́àdàbí kọ́mọ́ bá máa bẹ́nu àwọn ẹnìkan inú àwọn tá a fìyà jẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ mo ṣiṣẹ́ rẹ̀ mẹ́ mọ́ rògbòmọ́ kọ́mọ́ bá máa bẹ́nu àwọn tá a fìyà jẹun péènì fìyà tí wọ́n náà bá ro nǹkan kan pẹ̀lú ẹlẹ́dọ̀ ọlọ́run fìyà jẹ ọ̀nà ọlọ́run máa sọ ọlọ́run bá sọ̀rọ̀ yẹn ní gbígbóná ni kò sọ ní kò sọ tútù ọlọ́run bá gbé wá ní gbígbóná ó ò gbọ́dọ̀ nígbà tí yẹn bá ẹ̀yẹn nífẹ̀ẹ́ ni yẹn bá sọ̀rọ̀ ọlọ́run máa gbé ní gbígbóná tọ́lá náà bá gbé gbóná fún àdébísí àṣàlà ó mi gbé gbogbo apáta yẹnyẹn ọlọ́ba ti bá wa sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọlọ́ni wọ́n ìṣọ́ ọlọ́mà ọlọ́run mi mọ́ mọ́ pè mọ́ ọlọ́run ọba kó wọ́n bá máa bẹ́nu àwọn tá a fi yà jẹ kò sọ pé ìwé máa tẹ̀ra ó kòtò ọ̀nà bá tẹ̀ra pé nǹkan mi máa ó pé òsì ah, tí ń sinmi tẹ̀tẹ̀lẹ̀ o òsì tí ń ṣe kíníkan tẹ̀tẹ̀lẹ̀ o ṣe pé ọlọ́run bá ibi tí yàn bá parí ayé yẹn sí lọ́lọ́run bá fẹ́ lò ẹ bá bẹ̀rẹ̀ pé ó parí ayé sínú ẹbọ ńlá ni ọlọ́run bò ní wò ó tù wá náà ní ọlọ́run ìlànà àbàtọ́ ní amalu ọlọ́run gbogbo sẹ́yìn pátá yẹn ni ó bàjẹ́ tí a bá ṣiṣẹ́ rere láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ tó wá dé gbẹ̀yìn ayé tó wá lọ ṣe ṣírkù akbar ọlọ́run bá bá gbogbo sẹ́jẹ̀ ni kò ní ẹ̀sán kan wájú ọlọ́run bá so ọlọ́run bá ń bá òjìṣẹ́ nìkan ọlọ́run bó darí ọ̀rọ̀ yẹn sójìṣẹ́ ọlọ́run ọba nítorí pé kí àwa tó jẹ́ pa sẹ́kù ká lè bá a lè jẹ́ ẹni tí ó yẹ pé a mọ̀ pé ah bọ́lá bá ní mo ṣiṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ yìí ọlọ́run ọba kan náà kò ní tọ́lẹ́rẹ́tì àwa náà o kò ní sọ kò tí kò tí kò tí recognize wa kankan nítorí òbí recognize òjíṣẹ́ tó jẹ́ tó fẹ́ràn jù ó mi pé kò recognize àwa náà so wọ́n sọ ma pé ẹ ẹ bọ́ nǹkan tó tóbi téèyàn gbọ́dọ̀ jìnnà sí téèyàn kọ̀ọ̀kan náà gbọ́dọ̀ jìnnà sí nírọ̀ bá ń sàlàyé fún wa náà. wà á ń dir عشيرتك الأقربين ọlọ́wọ́ sọ bá nàbí pé wà á ń dir àṣírọ́dákàl akọ̀rọ̀bí àwọn tó jẹ́ àwọn ọlọ́run ọba ọlọ́run ọba ise alakọkọ iṣẹ́ alákọ̀ọ́kọ́ tawhid ìmọ̀lọ́run ọba ní ẹyọ kan ṣoṣo ẹni tó bẹ́ẹ̀ ṣe dáwà òun náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ ọlọ́run ọba lẹ́yọ kan ṣoṣo kò gbọ́dọ̀ mú kan mí ìmọ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣe dáwà fáwọn èèyàn kónú tún wá máa ṣe ẹbọ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún ó sọ bẹ́ẹ̀ gbogbo ṣe dáwà ọlọ́dẹ́ ń jẹ́ pé wọn náà tó wá fẹ́ ṣe dáwà dáwà tó fẹ́ ṣe ọlọ́ni èèyàn máa ń bẹ̀rẹ̀ dáwà láti ilé ni ilé lèèyàn ti máa ń bẹ̀rẹ̀ dáwà èèyàn ò ní jáde kọ́ wá ní kó lọ jáde ó wá fi lé lẹ́lẹ̀ kò tọ́jú ọmọ kò tọ́jú ìyàwó kò tọ́jú ọmọ kò tọ́jú ọmọ kan ó wá lọ jáde irú eléyàn ànígbà dáwà yẹn lọ́wọ́ yẹn dáwà tí ó wò ṣe dáadáa ni so dáwà déyàn kọ́ sí ni pé èèyàn kọ́ ṣe dáwà láti inú ilé yẹn ẹ bá fẹ́ mú dáwà kan lọ síta gbangba yóò kọ́ ṣe dáwà yẹn tí ó pè nù ilé ẹ̀ tọ́lọ́ bá yẹ fáwọn òṣìṣẹ́ ọlọ́run ọba nìyẹn pé kó yẹ pé dáwà táwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ọba máa ṣe ọlọ́run ni pé kó máa jẹ́ ẹni tí ó máa jẹ́ pé pé wọ́n máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ láti inú ilé wọn torí pé àdìsí kan ni pé azeadun nurse fi dúníyà al àwọn tó máa yẹ kékeré jù lórílẹ̀ ayé ìta ayọ́kẹ́ máa ẹnìkan ọmọ ayégedo àwọn ẹbí ọlọ́mọ wà á ṣàdùn ohun àlẹ́ im àkọ́rọ̀bù so àwọn tẹ́gbẹ́ wa máa ń ní agbára jù fáwọn ànábì ọlọ́run ọba tán máa ń mójútó jù òun náà ni àwọn fámìlì wọn àwọn ẹbí wọn wọn kò ṣe wàhálà lórí wọn náà bàtà bá rí pé àwọn ti ṣe wàhálà o kò wá ṣe kí ni wọn máa bí wọn wọn lọ ṣe pé wàhálà ìlòṣì ọlọ́run bá kọ́kọ́ ṣe lórí àwọn ẹbí ẹ̀ tó gbọ́dọ̀ bá pa láṣẹ ni pé wà á ń vir lọ́dọ̀ bá ti parí títí wà á ń vir ọlọ́run á ní pé àwọn fámìlì rẹ̀ lọ́kọ́lọ́ ní kó fi bẹ̀rẹ̀ dá wa. wà á ń dín àṣírọ́tàkàlẹ̀ àkòrọ̀bì ọlọ́run ọba ní lọ wọ́n lọ ṣèkìlọ̀ fún àwọn fámìlì rẹ̀ alẹ́ àkòrọ̀bì tí wọ́n jẹ́ àwọn tó súnmọ́ ọ ọlọ́run ni wà á múra ahlaka bis salat ọlọ́run àwọn tí wọ́n jẹ́ àwọn ará rẹ̀ ni wọ́n kọ́kọ́ lọ bí wọ́n kọ́kọ́ máa jọ́sìn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sọlọ́ ọba ọkọ sọ pé àwọn tán jáwọn ànábí ọlọ́run ọba kí wọ́n ó bẹ̀rẹ̀ láti ibi ilé òun náà ni ọlọ́run ọba ti mọ sọ pé ẹ̀yin tẹ́ jáyìn ànábí ọlọ́run ọba o ilé ni kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ so òṣìṣẹ́ ọlọ́run ọba náà wà ní ó wá bẹ̀rẹ̀ láti ilé ó ní sí àwọn àdìsí ló pọ̀ bí yìí tẹ́gbẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn fámílì ẹ̀ nínú àdìsí kan wọ́n jẹ́ kó yé wa pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó kanlẹ̀ chúùsì ẹ̀yẹn fọ́ọ̀tì nínú àwọn fámílì ẹ̀ èèyàn fọ́ọ̀tì ní àdìsí pé ó fìdí múlẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run ọba ó tù sí kíni àdìsí yẹn wà ní Bukhari ó wà ní Muslim kí wọ́n sọ fún wa pé bàtí ọlọ́run bá sọ àyà wà á ń dìrì àṣírí ọ̀tọ́kọ̀lẹ̀ Ibn Abbas ló náà wà wọ́n ọba tù sí èèyàn fọ́ọ̀tì yẹn òṣìṣẹ́ ọlọ́run ọba wà tún wá ó fún wọn ní tí wọ́n mú tó dáa so wọ́n jẹun wọ́n yó wọ́n dẹ̀ ṣe gbẹ tán bàtí wọ́n jẹun tí wọ́n yó tán so súnmọ́ kọ́ọ̀lù ìṣọ́nà wa ni pé yáàbà ní abdulmutolib tòkí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ pé wọ́n súnmọ́ ànábì gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa wọ́n ní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olùsúnmọ́ ànábì nínú wọn ni bani kí ni ọ bani abdulmutolib nínú wọn náà ni ó jẹ́ nǹkan tó yẹ pé wà ó sọ wọn ni pé yaaba ní Abdul Mutallib ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Abdul Mutallib ó ní law akbartukun anabi safari azal jabal khailan ó ti máa fún yín nírò wípé níbi etí òkè tẹ́ ń wó lọ́ọ̀kan yìí ibi etí òkè tẹ́ ń wó lọ́ọ̀kan yìí ti máa ní àwọn gẹ́sígẹ́sí kan ti wà ń bẹ́ o tí wọ́n ń kógun bọ̀ tó fẹ́ wá kógun bọ́ yín wọn ni àkúntún mùsọ̀dìkìyà ṣé ẹ jẹ́ ẹni tó ṣe pé yóò gbàgbé lódodo tí máa sọ bẹ́ẹ̀ fún yín kọ́ọ́lù náà wọ́n ní à ah, olódodo la mọ̀ sí àgbà olódodo wọ́n ní fàkọ́ọ́lá ìní nadhirun lakum bayna yade adhabi shadid èmi tẹ́ ń wòye o mo jẹ́ tó wá kìlọ̀ fún yín ni o kí àlìkè àmú tó tó ìyà tó le tọ́lọ́mọba ló ń fi jẹ yín ọlọ́run ní kí wọ́n á ṣàlàyé fún yín ni pé ẹ gbọ́dọ̀ pa gbogbo àwọn òòṣà tí ó ọlọ́run nìkan lẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tó pé ẹ máa jọ́sìn fún wọn èso ọlọ́run ọba sọ ilé fún àwọn tí wọ́n jẹ́ ó sọ bẹ́ẹ̀ fún àwọn bani Abdul Muttalib òṣìṣẹ́ ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ nínú àdìsí kan wọ́n sọ ọlọ́run ọba yìí tó pé àbí òrera tó gbà wá nínú àdìsí náà àbí òrera òun náà ni ó gba àdìsí náà wá wọ́n sọ ọlọ́run ọba sọ báyìí pé ya bani Abdul Muttalib ó ní ishtaru anfusakum min Allah wọ́n jọba bá ní ẹ̀yin ìbàní Abdul Mutallib ẹ tètè ra ẹ̀mí yín lọ́dọ̀ ọlọ́run ọba kẹ́jẹ́ pé kẹ́ ẹ fi ra àlìjánná ẹ fò sálẹ̀ wọ́n ní sọ́lá bá wá pe àwọn kan tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ rẹ̀ náà ó ní yá Sọfíyà sọ yá Sọfíyà tá a mọ́tà rọ́ṣẹ́ sálàm ìwọ tó jẹ́ Sọfíyà tó jẹ́ ẹ̀gbọ́n fún bàbá òjíṣẹ́ ọlọ́run ọba tó jóbìnrin sọ wàyà Fatima bíntu rọ́ṣẹ́ sálàm ìwọ tó jẹ́ Fatima tó jẹ́ ọmọ dáná bí sàlám bí ó ní ẹ̀yin méjèèjì so ìsítàríyà ànfùsákùmá minallah ẹ̀yin náà ẹ tètè ra ẹ̀mí lọ́dọ̀ ọlọ́run ọba láà ogun ni ànkúmá minallah ìṣe à mi ò lè ṣẹ́yìn láǹfààní kankan lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin náà kọ kéèyàn tó lè ṣèyàn láǹfààní lálẹ́ kíámọ̀ ẹ̀ tí yóò jẹ́ kéèpì ilé rẹ̀ ṣe láǹfààní ẹ̀ bá ti kú kéèpì rí kò sẹ́ni ẹ̀kọ́ tó fẹ́ ṣe láǹfààní ẹ̀mí lè ó ní sàlání ní mali máa ṣe ìtumọ̀ ẹ béèrè lọ́wọ́ mi nínú dúkìá mi ìdẹ̀bá fẹ́ gbogbo ìdẹ̀bá fẹ́ mo lè fún yín ṣùgbọ́n lálìkì àmọ́ mi lè fún yín ní nǹkan kan o mi lè fún yín ní nǹkan kan wọ́n ṣe ọlọ́run ọba náà ó tún pè wọ́n nínú àwọn àdíìsì míì òṣìṣẹ́ ọlọ́run ọba ó pe gbogbo ó pe gbogbo ó ní ó pe gbogbo àwọn kùrẹ́ẹ̀ṣì jọ òyìnbó àmọ́ aṣára kùrẹ́ẹ̀ṣì ó lẹ́yìn kùrẹ́ẹ̀ṣì ankizu anfusa kùmínà náà ẹ yọra yín kú ònú náà ìṣọba bá pè wọn bẹ́ẹ̀ ìṣọba bá ní ọkè bani ọkè bani ashim ọkè bani abdulmutalib sàwọn ọ̀nà méjèèjì yẹn ni wọ́n súnmọ́ ànàbí bani ashim àti bani abdulmutalib ọ̀nà bani ashim ankidu anfusakum minan nar. ẹ̀yin náà yọra yín kó náà ya mashara bani abdulmutalib ya mashara bani ashim ẹ̀yin náà jẹ́ gbogbo ẹ̀yin jẹ́ mọ́ bani ashim ẹ̀ yọra yín kó onú ya mashara bani abdulmutalib wẹ̀dẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin ìjọba ní abimu tọ́lìm ó ní ankizu anfusakum minan nar ẹ̀yọ́ yín kùnú náà wọ́n ní ya Fatima bintu Muhammad sallam ìwọ Fatima ọmọ ànábì ankizi nafsak minan nar ìwọ náà yọra rẹ kùnú náà ànábì tún sa ẹlẹ́nu súnmọ́ ànábì tún dákọ̀ rẹ̀ ó ní fa inni wallahi ma amliku lakum minallahi shay'an ó ní mi ò lè ṣe yín láǹfààní kankan ìlànà lákun rahman sàbúlù àbìbàlà àlìyá ó ní nǹkan tó kàn wá láàrin òjú kí ni o ìjẹ fámìlì tí mo gbọ́dọ̀ tún ṣe dáadáa tí mo gbọ́dọ̀ ṣe dáadáa so ìjẹ fámìlì wà láàrin wa tí mo gbọ́dọ̀ ṣe dáadáa so ló jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run bá ń ṣàlàyé ó pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ń ṣe bá tó wá pé àwọn èèyàn gbogbo wọn gbọ́dọ̀ ànábì ní kí wọ́n bọ̀ ní ibi náà ń pè ní sọ̀fà dáhùn ẹ̀dínsẹ́ sọ̀fà àti mariwa fọ̀sọ́ yìí dàlẹ́ ànábì wa gorí sọ̀fà ó gbogbo àwọn ará rẹ̀ sùmọ̀ náà dà ànábì pé wọn ànábì sọ pé yà á sọ bá a ànábì pé wọn bẹ́ẹ̀ ànábì sọ pé a ah, gbàdé ẹ̀kí ẹ̀kọ́ àárọ̀ bàbá yìí pariwo ní sọ̀fà pàṣípàmà mẹ́sùn ilé gbogbo èèyàn ló kó yẹsẹ́ lọ́dọ̀ ànábì sàlám ọkùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ òṣìṣẹ́ ọlọ́run bá pe gbogbo wọn òṣìṣẹ́ ọlọ́run bá wá pè wọ́n ní ó ń pè ìran kọ̀ọ̀kan ó sọ fún irú ọ̀rọ̀ sọ fún ẹjọ́ ní náà yìí pé ṣé ni má sọ fún yín pé àwọn kan ti ń kó ogun bọ̀ wá ṣẹ́ gbà mí gbọ́ wọn ni àgbà gbọ́ òṣìṣẹ́ ọlọ́run bá wá sára ìfún ẹ pé fa inni nadhiru lakum bayna yadi adhabin shadid wọ́n wá kìlọ̀ fún yín ni kí ọlọ́run bá ti yán mi pé kí wọ́n á jíṣẹ́ fún yín ẹ̀ẹ́dẹ̀fẹ́ gbà ẹ̀yin fámìlì mi ẹ gbọ́dọ̀ gbà wọ́n ní fakọ́lá abúláhà bẹ̀lẹ̀ abúláhà bí tí wọ́n sọ báyìí pé tábàlák sa ìrẹ̀lẹ́yàwó ah ó ṣe fún ànábì tí gbogbo òní òbí parí ó ti ṣe fún ọ aburú máa jẹ́ tiẹ̀ àmàdà ọ̀tánà ìlà àlẹ́hàdà ṣé o ò pè wá torí gẹ́gẹ́ ju tó kẹ̀kẹ́ wá ní lọ́nà láti sọ pé ìwà àbílà àbí náà ìwọ náà òdìdí ẹni tó pàdánù tí gbogbo ayé rẹ̀ ó fi parẹ́ ó ti pàdánù lórí látòun lọ. so látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ó pe gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn fámìlì rẹ̀ so family rẹ̀ àwọn ará méjèèjì bani ashim àti bani abdulmutali òṣìṣẹ́ ọlọ́run bá pè wọ́n àwọn tí wọ́n jẹ́ ẹnì kọ̀ọ̀kan wọ́n tún dá wọn pè lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bọ́lá wọn bá ti pa láṣẹ pé kó pe àwọn fámìlì rẹ̀ dáwà yẹn ọ̀dọ̀ fámìlì ló ti bẹ̀rẹ̀ òdáwà tá a bá fẹ́ ṣe pátá yẹn ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ fámìlì náà so ká ṣe àwọn tó jáwọn yẹn bí wa ká máa pè wọ́n sójú ọ̀nà tọ́lọ́wọ́n ba lẹ́yìn gbàgbọ́n tá a bá ń pè wọ́n sójú ọ̀nà tọ́lọ́wọ́n ba sọ̀tọ́ wa ṣe bẹ̀rẹ̀ tán ìgbà náà tó wá kó pé ká pe àwọn tó ń jẹ́ àwọn ará tàbí ẹ̀ alahakọrọ alahakọrọ so ká tó àdúgbò wa náà ṣe táwa tún ṣe tán ká tún tó bọ́ síta kó tó pé àwọn sọ pé a fẹ́ tún àwọn èèyàn kan ṣe ń ta eléyìí ni dáwà tó jẹ́ pé ọlọ́run bá gbé fún àwọn tó ń jẹ́ àwọn òjíṣẹ́ rẹ̀ ọlọ́run pa òjíṣẹ́ láti ẹni pé wà á ń dir aṣèrọ́takàlà akọ̀rọ̀bìn ọlọ́run ní pé òjíṣẹ́ ọlọ́run bá o jẹ́ ẹni ló ṣe yí pé ó ṣe ìkìlọ̀ fún àwọn fámìlì rẹ̀ rẹ̀ pé wọ́n jẹ́ tó súnmọ́ dáadáa náà. wọ́n fi ọlọ́ni wakfid jana aka limani taba aka minal mu'minin lẹ́yìn wá gba náà ọlọ́run ọba tún wá ṣàlàyé orí ayáta ti máa dúró náà nìyí ọlọ́run ọba ṣàlàyé fún òjíṣẹ́ rẹ̀ láti jẹ́ pé àwọn kan wà dẹ́ pé wọ́n ti di mùmìnì so àwọn tọ́lọ̀ bá wá ní kí wọ́n di mùmíní yìí ẹ ń bá ti jẹ́ olórí ẹ bá fẹ́ jẹ́ duhat ẹ bá fẹ́ jẹ́ kan náà àwọn duhat tó fẹ́ jẹ́ dáhí ẹ ń bá ti jẹ́ olórí tẹ́ pé òun ní pé àwọn ẹ̀sùn jọ́nà tọ́lọ́wọ́n ọba gbogbo tó bá rí kó ní pátá yẹnyẹn yóò kára sí pé òun lòun jẹ́ ẹni tó kéré jù láàrin gbogbo àwọn èèyàn àwọn tó fi lè rí dáwà ṣe nìyẹn ẹ máa fẹ́ ṣe dáwà ìjẹun tó làgídí ẹ máa fẹ́ ṣe dáwà ọ̀gbọ̀rọ̀ tó ṣe pé yóò máa jẹun tí ò ní lè compromise ẹ̀rọ ṣe báwo ní jẹ́ tó ti pé kò ní í lé báwọn èèyàn ṣe pọ̀ kò ní í lè lówó pé òun tó ń tóbi báyìí ẹ̀ mọ ẹni tó ń ní ni òun jẹ́ pé dókítà lòun òun ti di professor òun ti di kíníkà òun ti di kíníkà mo dé yẹn bá ní kó jẹ́ bá jẹ́ kó fẹ́ fẹ́ ṣe dáwà gbogbo ló bá ní kó ní pẹ́lá yẹn kò ní kà sí wọn yóò kà ara rẹ̀ ṣe lóye pé kíni o yóò yẹ pẹ̀lú ara rẹ̀ fáwọn èèyàn látara bẹ̀ ni àwọn yóò ti rí kíni o ni wọ́n ti rí pé à ó káwọn òtẹ́ẹ̀lì tọ́lọ́wọ́n bá látara so wọn ò rí kọ́ ṣe dáadáa tàbí lọ́wọ́ àfisọ̀ tí ọlọ́ba náà ní ìkọ́ ṣe dáadáa fáwọn èèyàn ọlọ́ni wá fìdíjànà aka ọlọ́ni ìyẹ́ tá a fún ọ ìyẹ́ yẹn ó rẹpísẹ́ǹtì gbogbo àwọn ọlá ipò tá a fà ànábì sí ànábì ní ìran tó dáa ìyá máa fi ìran tó dáa ìyá máa fi yan gan so ìran tó dáa òṣìṣẹ́ ara jàǹdà òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba ni tó ní ìran tó dáa fọlọ́wọ́n ọba ti wá túṣìẹ́ lánàá bí ọlọ́wọ́n ipò kan ní kẹlẹ́ ẹ̀mọ́mí náà ní ànábì ọlọ́wọ́n òṣìṣẹ́ ọlọ́run bàdẹ́gbẹ́ tí wọ́n máa ń ròyìn àwọn ànábí ọlọ́run ọba míì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí yóò tún máa pọ́n wọn léjura rẹ̀ lọ òṣìṣẹ́ ọlọ́run bàdẹ́gbẹ́ pọ́n àwọn ànábí ọlọ́run ọba yóò tún máa pọ́n wọn léjura rẹ̀ lọ tẹ́ máa ròyìn ẹlẹ́gbẹ̀ẹ́ so yóò tún máa pọ́n wọn lé òṣìṣẹ́ ọlọ́run bàdẹ́gbẹ́ sọ pé kò ní kọ́ndẹ́mù ànábí ọlọ́run bàdẹ́ kan ìgbé òun ju ànábí ọlọ́run bàyẹn lọ òṣìṣẹ́ ọlọ́run bàdẹ́gbẹ́ sọ bẹ́ẹ̀ tí yóò pọ́n gbogbo àwọn ànábí ọlọ́run yóò pọ́n wọn lé tí yóò pé yóò sàwọn ọ̀rọ̀ bíbá yóò gbé àbá ànábí eléyìí tún lápẹ́ lójú òṣìṣẹ́ ọlọ́run bá lọ ni bó ṣe ọlọ́run bá ti máa ń sọ̀rọ̀ sùsù ọlọ́run bá yẹ sọ̀bọ̀ tẹ́lá ìgbọ́rọ̀ bá di pé wọ́n ó bínú tán yányá káyàn sọ ohun tó dé fẹ́ lágbára yóò sọ fún wọn pé yóò sọ fún wọn yóò jẹ́ ìṣẹ̀wá sàlàyé fún wọn ipe òun tẹ́ ń wò yìí òun ni sẹ́yìn dùbá ní Adam ọ̀là fàkà yóò tún sọ bẹ́ẹ̀ èmi ni olórí gbogbo ọmọ bàní ọmọ tí Adam bí sáyé èmi ọlọ́run bá ṣe wọn lólórí fún èmi ọlọ́run bá ṣe lólórí fún gbogbo wọn pátá yányá wọn ni làfà kéékùn fi ń ṣèyàn rà tó ń sọ gbóòrùn yẹn lẹ́yìn kéékùn fi ń ṣèyàn rà fún yín ṣùgbọ́n ọ̀rọ̀ ló débẹ̀ pé kó wọn ṣàlàyé fún yín so ìṣọlọ́wọ́n bá máa ń ṣàlàyé fáwọn so jana àtọ́lọ́wọ́n bá fún ìṣẹ́ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ṣe ní gbogbo nǹkan ọlọ́wọ́n bá fún kúlà ó ṣe ó fún ní ìjẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọlọ́wọ́n bá fún láwọn oríṣiríṣi àwọn nǹkan tí èèyàn fi máa ń sọ pé èèyàn tóbi lórílẹ̀ ayé ọlọ́wọ́n bá fún ìṣẹ́ ọlọ́wọ́n bá gbogbo táwọn tó lágbẹ́ tán jẹ́ àwọn alágbára ayé gbogbo táwọn olùṣọ́ ọlọ́wọ́n bá ní ó tún ní jù wọ́n lọ limani taba akaminal mọ̀mìnì fún àwọn tó bá ti tẹ̀lé ọ̀nà àwọn mọ̀mìnì fún àwọn tó bá ti tẹ̀lé ọ̀nà àwọn mọ̀mìnì ó yẹ pé ara rẹ̀ ní ọlọ́ni wàrà òkun ta fadùn gẹ̀lí ìzọlù kọ́lbì làǹfàdùn mi náà àwòlẹ̀ ẹ̀ ń bá abilẹ̀ jẹ́ ẹgbẹ́ pé ọkàn rẹ̀ lé tọ́ni ọlọ́run tí a bá ṣe òṣìṣẹ́ ọ̀làbalẹ̀ tọ́kàn rẹ̀ lé tẹ́pẹ́ o máa ń bínú gan ọlọ́ni àwọn èèyàn fọ́nká kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so ẹni tó bá fẹ́ jẹun tí ó kọ àwọn èèyàn jọ tí ó ṣe dáwà yẹn tó fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ ṣe dáwà ó bẹ̀rẹ̀ jẹun tó fẹ́ pé láyé inú lè já níbi ẹgbẹ́ rẹ̀ ó rọ̀ yóò jẹ́ tó lè kó àwọn èèyàn mara tí ó wà lè káwọn èèyàn mara kò dáa tó lára nǹkan tó yẹ pé ìròyìn tá a gbọ́dọ̀ bá lára ẹni tí ó jẹ́ dáin òun náà ni pé kí ni o ó jẹ́ tí ó jẹ́ ipò tó bá ní wọn ò tiẹ̀ ní mọ̀pọ̀ ní. ìjọ dẹ́nì kan bá tún wá mọ̀ pé ẹni ìlú ní ipò tó tó báyìí ló ṣe báyìí yóò sì mọ̀ tara ibẹ̀ tó máa ṣe kí ni ó ti máa fẹ́ràn Islam sí so látara bẹ́ẹ̀ lóye kí n tẹ́ gbọ́dọ̀ tí a fi rẹ́ sanwó ajọ́ ọlọ́run ma wọ́n ṣe nìkan tí a fi rí bínú ọlọ́run ma subhanaka Allahumma wa bihamdik aṣáájú aláìlá an astagfiruka wa tóbi lẹ́yìn. mo ń kọ́ńplẹ́ǹ ẹ béèrè nu wọn ẹlẹ́bí lòun ò lè kọ ìbéèrè àwọn ó béèrè ní kí n so so kí ọlọ́run bá kó tẹ́nì kọ̀ọ̀kan wá sọ́nà. kí la fẹ́ sọ nípa mùsùlùmí tó jẹ́ pé àsùnbá nìkan òun ló máa ń kí ìyókù kò kì í kí i nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé mùsùlùmí yìí ó yẹ kó lè máa kí àwọn ìrun tó kù tó wọ́n béèrè pé mùsùlùmí tó pé àsùbá nìkan ṣubú nìkan ló máa ń kí bóyá ó láǹfààní láti máa kí sọ pé ṣubú nínú àwọn ìrun tó le tọ́ka àwọn mùnáfíkì gan ilé kí òun náà ní ṣubú yìí wà àti ìrun tó jẹ́ ìrun ìṣáì torí pé láàárọ̀ yóò rẹ̀yàn láti tètè dìde tó bá tún di alẹ́ náà yóò dìde pé yóò tún ti rẹ èèyàn náà ní alẹ́ so bẹ̀tẹ̀ ọ̀sán ìyẹn wà láàrin àwọn èèyàn láti lè kí irun so irú ẹni yìí ẹ̀dá wáyé pé bá máa ń kírun ẹyọ kan péré tí ò kí àwọn àrùn yòókù so irú ẹni yẹn irun yẹn náà lọ́mọ bá máa kọ́lẹ̀ fún tí ò sí èméjì mẹ́ so ọlọ́mọ bá dé kí lásìkò rẹ̀ ọlọ́mọ bá kọ́lẹ̀ pé ó kírun eléyìí so àwọn tí ò kí so yóò jẹ́ pé yóò jẹ́ pé ọlọ́mọ bá yóò béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló tí ò fi kí tí wàá wá lásán kan fún ọlọ́mọ so ọlọ́mọ bá ó fi yà jẹ irú ẹni bẹ́ẹ̀ torí pé irun ká kírun ọ̀ranyàn ni ẹni tí yóò bá kí kò sí èméjì ń bẹ yóò wọ iná ọlọ́run bá kọ́lọ́mọ́ ṣe wá ní ẹni tó yẹ wọ iná so ẹni yẹn kó gbìyànjú kó máa kí irun rẹ̀ déédéé so iṣẹ́ tẹ̀yìn bá ṣe yóò rí inú iṣẹ́ rẹ̀ wọ́n ó gbé sẹ́yìn sínú òṣùwọ̀n ni kébí tó gbọdọ̀ pé wọ́n á kí ṣubú kò kí yòókù káwá ní pé kò ní ní ṣubú yóò ní ṣubú tó kí yẹn ṣùgbọ́n yòókù tí ó kí yẹn yóò jẹ́ ìyá rẹ̀ wájú ọlọ́run ọba. sọ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n nípa ninety nine names of Allah wọ́n ní sẹ́ alẹ́ máa jẹ́ tẹ́ pé yóò máa fi ṣe àdúrà sọláàkọ́ ni pé ninety nine names of Allah tó wà ní ọwọ́ wa àwọn afa alùsùnà wal jamaa wọ́n tako àwọn àwọn orúkọ kan nínú rẹ̀ wọ́n tako àwọn orúkọ kan nínú ẹ̀ wípé kì í sọlọ́wọ́n ba ló ń jẹ eléyìí dẹ̀ ti kọ́mọ̀ kódà kọ́mọ̀ láàrin àwọn lárúbáwá oríṣi nǹkan la ní bí àwọn àwọn kan tí wọ́n máa ń kà fún wa tó jẹ́ pé wọ́n máa ń kà sínú késẹ́ẹ̀tì so wọ́n ti ka àwọn abẹ́yẹkan láwọn yẹn ti ṣe jáde wọ́n ti ṣe ninety nine names of Allah so dẹ́kun wọ́n ti ṣe síbẹ̀ so àwọn nǹkan wọ̀nyí àwọn tó ń jẹ́ àwọn afáàlù súnà wal jamaa wọ́n ṣàlàyé fún wa wípé ó kọ ninety nine yìí a lè mọ̀ gangan pé ó kọ ninety nine yẹn gangan nìyí èyí nìyẹn náà so àwọn afáàtì wọ́n ń ṣe wádìí nípa ó kọ ninety nine àìmọye ó kọ náà mú jáde ó yẹ kó ti kọjá ninety nine tó kó dẹ̀ jẹ́ orúkọ ọlọ́run tí ó jẹ́ pé kì í ṣe ó tó ti kọjá one hundred and something síwájú tí wọ́n mú jáde tó jẹ́ orúkọ ọlọ́run nẹ́kìlá ọlọ́run bá mú orúkọ yìí wá pé ó kọ́ tó pé ninety nine kan táwọn èèyàn ò lè mọ̀ ọlọ́run wọ́n pé kò sọ́ nìkan tó pé àwọn èèyàn mọ̀ so àwọn tó wá kọ ninety nine fún wa wọn tó wá pé inú ninety nine tí wọ́n kọ yẹn o àwọn kan wà ń bẹ̀ tí ó jẹ́ pé kò sí nínú kò sí orúkọ ọlọ́run ọba ló máa jẹ́ pẹ̀lú wádìí tí àwọn èèyàn wádìí tó ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ jù nípa àwọn okọ̀ yìí sàwọn kan wà dé pé okọ̀ yìí ti mọ wọn lára bí àwọn tẹ́ máa ṣe tàájùd so wọ́n kàn án mú okọ̀ yẹn wọ́n bá máa kà á wọ́n lè máa jó tì í so àwọn eléyìí ó jẹ́ nǹkan tó ṣe yí pé ó kù díẹ̀ káàtó lájẹ́ bí ká máa lórúkọ ìpè láwa máa kà tẹ́ bá fẹ́ ṣàdúrà tó yẹ kó kọ ọlọ́run ọba lè fẹ́ kà èèyàn lè ká ọkọ ọlọ́run ọba yẹn látòkè tó fi dé rẹ̀ kò sí nǹkan tí ó burú mẹ́ pé èèyàn kà ẹ wà ìyẹn wàá ẹsẹ̀ wá sọ pé ìwọ ọlọ́run ọba mo béèrè lọ́dọ̀ rẹ pẹ̀lú àwọn okọ̀ ọlọ́run ọba tí mo kà yìí ọlọ́run bá àwọn kan báyìí o mo fẹ́ kó o ṣe fún mi ìyẹn lè fi bẹ ọlọ́run ọba tí àwọn okọ̀ ọlọ́run ọba tó fi ìdí múlẹ̀ ni o tí wọ́n bá ká wọn so ìyẹn lè fi bẹ ọlọ́run ọba tí wọ́n àbí bí wọ́n yọ pé ìwọ ọlọ́run ọba yàrá zak oruzukù ni ìwọ ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ ní arísìkì òun mú kọ̀ọ̀kan ìwọ ọlọ́run ọba tó pọ̀ lárísìkì ọlọ́run ọba fún mi ní arísìkì so àwọn kan téèyàn lè ṣe nípa okọ̀ tó jẹ káyọ̀ ni pé okọ̀ tá a fẹ́ pè kó yé táwọn àfa sọ fún wa pé okọ̀ tí a lè Tali a lè ṣe kí ni o tá a lè kà ni kó ló di pé a máa máa kà so ká sọ̀rọ̀ fún àwọn nineteen ninety sọ pé ó wà ní ọwọ́ wa yẹn dáadáa tó pé àwọn afáàlù sinú wà ní jama sọ pé ó jẹ́ nǹkan tó yẹ pé àwọn ọkọ̀ kan bẹ tí yóò jẹ orúkọ ọlọ́run máa ń bẹ so wàhálà ọ̀la. náà bàlámdé abalamin maka tí èèyàn bá lọ sí hajj tó lọ láti lọ sí hajj pẹ̀lú àníyàn tó dáa tó dẹ̀ ṣe hajj ẹ̀ tí hajj ẹ̀ wá jẹ́ hajj tí ọlọ́run bá gbà lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ látìgbà tí wọ́n ti bí tó fi dìgbà tó Ọlọ́run bá gba áàjì yẹn lọ́wọ́ Ọlọ́run bá máa ṣàforíjì yẹn fún so àdìsí fi nílẹ̀ tí a bá ti dé ní áàjì yóò dà gẹ́gẹ́ bí ẹ̀rẹ́ pé wọ́n ṣẹ̀ bí mi tọ́lọ́ bá bá gba áàjì ẹ̀ ní òtún àwọn ẹ̀yà wọn lọ sí áàjì Ọlọ́run bó gba áàjì wọn so Ọlọ́run bó dẹ̀ ní kò sí àmì kankan ní fún ẹ̀fọ́ Ọlọ́run bá gba áàjì eléyìí kì í ṣe yín mọ́kà àbí ẹ̀yìn ọ̀rẹ́ yín mọ́kà so kẹ́sẹ́ pé kẹ́sẹ́ ti sábàkà náà fún mọ̀ pé àmì ìpè ọlọ́ba gba ájì àbí ọlọ́gba àmì tá a tún máa mọ̀ pé ọlọ́run bò gba ájì irú ẹni bẹ́ẹ̀ ni pé bàtó dé ó tún bẹ̀rẹ̀ sí mutí so àmì kan ni tẹ́ pé mo sọ pé ọlọ́run gba ájì eléyìí torí pé tọ́wọ́n bá bá gba ájì yẹn yóò rí àwọn àmì ọlọ́run ọba látara ájì tẹ́ pé yóò jẹ́ kó fi àwọn aburú tí ń ṣe ilẹ̀ tẹ́yẹ̀ bá ṣe ṣíríkù tó lọ sí ájì tó wá jẹ́ pé ó ti wá jẹ́ tó fi ṣíríkù yẹn sílẹ̀ tí ó padà ṣe máa irú ẹni bẹ́ẹ̀ tó bá dé ní àìtọ́ náà bá dé tó tẹ̀mítẹ̀mí ṣe àjìyàn ọlọ́run bá máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un ṣùgbọ́n ẹlòmíì wà rẹ̀ pé pàtàkì ẹlòmíì tó sóògùn owó nìsín so ògùn owó yẹn náà ló gbé lọ Mẹ́kà so owó tó mú lọ Mẹ́kà yẹn so owó tó máa ọlọ́run nígbà àjìyàn lọ́wọ́ ẹ̀ so owó yẹn ò mọ̀ bó tilẹ̀ kó sí àjìyàn tó ẹ̀ onígbò dé àṣetánù tí ẹni jẹ́ ráyè ṣe àjìyàn gan dáadáa tó so ilé lẹ́yìn ò lè jẹ́ tẹ́ so lọ́wọ́ pé a gbọ́dọ̀ kájẹ́ tó ṣe yí pé tá a fẹ́ lọ sí àjì náà owó tá a mú lọ sí ẹlòmíì ò mú owó cooperative lọ sí àjì so irú àjì ọlọ́run kan lèmi ìgbà lọ́wọ́ ẹ̀ so gbogbo àwọn kan agbọ́dọ̀ sí àjì wa dáadáa tó yẹ pé àwọn mọ̀ pé torí tọ́lọ́run la fẹ́ fi ṣe so gbẹdẹgbẹ náà gbọ́dọ̀ lọ mú owó kan tó yẹ pé owó tí cooperative lọ́wọ́ arẹ́ nìkan lọ sí mọ́kà ọlọ́run gba àjì rẹ̀ tọ́lọ́run bá wọn lọ sí mọ́kà tẹ́gbẹ́ owó interest owó nǹkan kan ni wọ́n fi rán yẹn lọ sí maka ṣùgbọ́n ẹni ẹ̀dọ́ lọ maka ọlọ́run gbogbo àjì tiẹ̀ ó kàn ló sábà bíi tí yẹn láti rán lọ sí maka ni ọ̀dẹ́gbẹ́ ni ẹ̀gẹ́gẹ́ mọ̀ pé owó tóun di owó àràmù ni tó wà mú lọ sí maka ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ ọlọ́run ò ní gba àjì ní ọwọ́ rẹ̀ so a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa kí a mọ̀ pé ẹ̀dọ́ náà bá gba àjì ẹ̀ o ó ti dẹ́dọ́ ẹgbẹ́ ọlọ́run bá ti ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run bá ti ṣàforíjì ẹ̀ fún bí ẹni kò ní jẹ́ kó jẹ́ ẹ̀ṣẹ̀ mọ́ ní ọ̀dọ̀ ti so wàhálà wàhálà. question nípa wípé alákọ̀ọ́kọ́ ni pé àwọn yẹn ní gbogbo àwọn ní àwọn àtúgbò wa tá a wà láyé ẹ̀mí wa oníràwọ̀ tó wà lójú sánmọ̀ yẹn ń já lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni so kọ́mọ jẹ́ so tó bá ti já ẹnìkan ló ẹ̀mí ẹ̀ já yẹn wọ́n á ní ẹ̀mí ọba kan ló já ẹnìkan ló já yẹn ìràwọ̀ ẹ̀ ti já nìyẹn so bó dẹ̀ pé àwọn yẹn náà àìlè nígbèsè ayé wa lè má ṣàfihàn ti ara wa sí. Si, ìràwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olè mọ́sàbí ti ara wọn sí ìràwọ̀ pé ìràwọ̀ kan jáde so ìràwọ̀ lágbájá ó ti tàn ìràwọ̀ lágbájá ó ti ó ti wọ̀ ọ̀kù so àlè mọ́sàbí ti ara wa sí ìràwọ̀ nǹkan náà kàrí ni pé sísàbí ti ara wa sí ìràwọ̀ yẹn kìí ṣe pé kìí pé bẹ́ẹ̀ a ní connection pẹ̀lú ìràwọ̀ tó wà lójú sánmà àyàn àti wàhálà pé bẹ́ẹ̀ a ní connection pẹ̀lú ìràwọ̀ tó wà ní ojú sán ibà àwọn tó yẹ pé wọ́n ń wo ìtíà àwọn kan àdán pè ní àwọn tí wọ́n ń wo kawakif tí wọ́n ń wo ìràwọ̀ gangan wọ́n gbà pé ìràwọ̀ lágbájá ah àwọn ìràwọ̀ lágbájá ó tàn bàjẹ́ ní kìíní so ó kàn dàbí ìràwọ̀ ni kìí ṣe ìràwọ̀ ní ìgbà kan táwọn èèyàn ń sọ nípa rẹ̀ ni pé bàtọ́ lọ́mọ fẹ́ dá wa ó ní kí wọ́n ó dá wa lẹ́ àwa dàbí ọmọ náà gun àwa ń tàn ẹ̀jẹ̀ rẹ̀ à ń tàn bí ìràwọ̀ so ló fi jẹ́ pé àbí sọ pé ànábì ádámọ̀ rí wọ́n gbà bàdé dáadáa ó rí ẹnìkan tó pé ìràwọ̀ rẹ̀ tàn dáadáa ó jẹ́ pé ó jẹ́ ànábì dáwùd so báyìí nígbà yẹn bí rògbé bẹ́ẹ̀ ajẹ́ ìràwọ̀ nìyẹn kì í ṣe pé a ní connection pẹ̀lú ìràwọ̀ tó wà lójú sánmà yìí so àwọn àti báyìí ti wò pé a ní connection pẹ̀lú ìràwọ̀ tó wà lójú sánmà àwọn ìràwọ̀ lójú sánmà ọlọ́run bá kó síbẹ̀ ọlọ́run bá san tó kó síbẹ̀ fún ọlọ́run ni òun ṣe ní ọ̀sọ̀ fún sánmà yìí nìyẹn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nǹkan mẹ́ta ló wúlò fún ọ̀sọ̀ fún sánmà ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó bá ń travel ìràwọ̀ yẹn máa ń gáàdì wọn tí pé bá lójú sánmà ìràwọ̀ ó gáàdì wọn bí tí wọ́n ni pé ọlọ́run bá ṣe so nǹkan mẹ́ta ló máa sọ ní fáwọ́tà wà nù kùránì òde kùránì òní purọ́ fún wa òdodo ló máa ṣàlàyé fún wa ẹ̀rígẹ́ ní sẹ́ òdodo òun ni ó máa ṣe kí ni o òun ni ó máa ṣàlàyé fún wa kò ní pa irọ́ fún wa bójú pé àwọn èèyàn àmẹ́yẹ tàn ló wà táwọn èèyàn náà ti sàbí ti pé ìràwọ̀ kan yọ lójú sánmà nígbà àwọn yẹ̀wúdí wọn ní tí ànábì bá ti fẹ́ jáde ìràwọ̀ ẹ̀ máa yọ lójú sánmà pé ànábì ọlọ́ba kan ti fẹ́ jáde ìràwọ̀ kan máa yọ lójú sánmà tí ó ṣe bẹ́ẹ̀ sún àwọn ò ní connection pẹ̀lú ìràwọ̀ rárá a ní connection kankan pẹ̀lú wa bẹ̀tẹ̀ àwọn tí wọ́n ń wo eh, ìràwọ̀ wà wọ́n ní àyà wo ìràwọ̀ so yẹ pé ìràwọ̀ lágbájá ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ṣe pé kékeré a ní connection kankan pẹ̀lú wọ́n ní ìràwọ̀ kan wà ìràwọ̀ burúkú ló yọ nísìn ìràwọ̀ dáadáa ló yọ ìràwọ̀ kíní ló yọ eléyìí ìdààmú ni láti lè dààmú àwọn ọmọ èèyàn lórílẹ̀ ayé tẹ́ pé àṣetọ́nù sọ̀tọ̀ di ọ̀sọ̀ fún wọn tẹ́ pé tí wọ́n bá ti rí nǹkan kan àṣetọ́nù ó kàn àtàṣe nǹkan igi kìnnìún wọ́n dẹ̀ tọrọ ọmọ rẹ̀ wọ́n dẹ̀ bímọ so ẹ̀wọ̀n àgbẹ̀ igi ló fún lágbájá lọ́mọ so àwọn akẹ́wọ̀n àdẹ́gbẹ́ àwọn ti níbi níbi náà so tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ ara gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn alámọ̀rí yẹn ti rí so kọ́ lọ́ba kó fún alágbóyè sí i so lẹ́yìn náà mọ́wọ́ mo fẹ́ dàn lórí question yẹn náà believe tàwa bẹ́ẹ̀ ní believe a lè believe nǹkan tó yìnbó mú wa ju pé kí ló ìṣọ́ Ọlọ́run bá sọ lórí nǹkan kan tó bá lè takò nǹkan tí òyìnbó mú wa á da kíní ẹnu ìṣẹ́gbẹ̀ kan ibùkún ayé pé kó jẹ́ science gan-an tó ìbò bá discover nǹkan kan tó jẹ́ science ẹnìkan béèrè question kan ní ui mi ò padà lè dáhùn question yẹn torí pé mo padà béèrè question yẹn padà so wọ́n béèrè yìí pé nǹkan tí science sọ ni pé eh, ilẹ̀ ẹlẹ́yìí o omi ibẹ̀ gbogbo àwọn omi gọ́tà gbogbo àwọn omi tó yẹ kíní òun ni ó padà lọ sókè tí ọlọ́run bó wàá rọ̀ wá sí ilẹ̀ ẹlẹ́ ipe tó nǹkan tó ń kọ́ àwọn nìyẹn kò dẹ̀ bẹ́ẹ̀ ní Qur'an ìgbàgbọ́ táwọn tí wọ́n jẹ́ àwọn lárúbáwá náà ní nìyẹn wọ́n ti detect wọ́n ti eh, wọ́n ti detect àwọn nǹkan báyìí wọ́n ti sọ pé àwọn detect irú nǹkan báyìí tipẹ́tipẹ́ ibù kí àwọn èrò dé ó so nǹkan tó pé eh, àwọn àwọn àwọn eh, nǹkan tí àwọn discovery nǹkan tó pé tipẹ́tipẹ́tipẹ́ ni tó ti wà kọ́lá kí kálẹ̀ bí o tó dé ló ti wà tẹ́gbẹ́ àwọn ẹ̀ ń sọ bẹ́ẹ̀ kì í sọ àwọn apá sọ pé inú ó wà ní tẹ̀síta àwọn apá sọ bẹ́ẹ̀ pé nǹkan náà gbà nìyẹn bẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá. ẹ̀dígẹ́ni se, kò rí bẹ́ẹ̀ rárá rárá so nǹkan tó ń pè ní rọ́jí in òun náà ni òjò náà ní tòótọ́ pé láti rọ àwọn afáàkàn tún sí òjò ó ń lọ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń padà wálẹ̀ ó ń lọ ní jáde ó ń jáde so so àwọn nǹkan yẹn agbọ́dọ̀ tí tí wọ́n bá mú nǹkan kan wá kan wà dẹ̀ pé sáwọn ò ní gọ́tà ni ṣé wọn ò ní tí wọn ò ní gbẹ́ta ni ọlọ́wọ́ bó ni kí ojú ti bí kó kéré òjò bí kó regi ni o kó pọ̀ sọ ọlọ́ba ló ń ṣètò gbogbo ẹ̀ ìgbà tó wọn fẹ́ pa àwọn èèyàn núwù rẹ̀ kí wọ́n ní gọ́tà ọlọ́ba kó lọ sókè tó fi pa àwọn èèyàn núwù rẹ̀ ẹ̀ tó fi lọ pé ọ̀rọ̀ wa sọ bí pé kí ni ẹ̀ta kókan tí kúra ní mu wa ibùkọ́ ẹ̀ pé ìbò sọ àgbàdo sọ fún wa pé irọ́ ni wọ́n pa pé wọ́n ti sọ bẹ́ẹ̀ náà rí pé wọ́n náà ti discover àtẹ́pẹ́ wọ́n sọ pé nǹkan báyìí tẹ́pẹ́ kúránì ò dẹ̀ lọ bẹ̀ wọ́n pa àwa discover nǹkan míì lẹ́yìn ìgbà náà tẹ́pẹ́ wá sí àbá kúránì so tí kúrò àbá sọ nǹkan kan tí wọ́n yẹn ní òye àníjó dodo ìdí kúrò à ń sọ ní òye àjó àbí wọn bá ti yà dé bẹ́ẹ̀ àlùyà so ọlọ́run ṣàlàyé fún wa ọmọ tó wà nínú tẹ́pá náà bí gan òrì ọ kò láti ṣàlàyé fún wọn bí ọmọ yẹn ti ń dìbẹ̀ lọ bó ti ń ṣe bó ti ń ṣe wọ́n dẹ̀ dé bẹ́ẹ̀ bákan kan náà ni tó ń dábàá bẹ́ẹ̀ so báwo ni wọ́n rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ẹ́ ti detect wọ́n bá bí kúrò à ń jira so ní pé tiwọn ló máa rọ́ǹkì ṣẹ̀dá nìkan máa mú nǹkan wọn kàn sọ pé nǹkan tí wọ́n mú wá yẹn àbẹ́yẹn kan ló ti wà lórílẹ̀ ayé lónìí tó pé téèyàn bá wò ìgbà láti design àwọn kankan lórílẹ̀ ayé tẹ́gbẹ́ téèyàn bá wò báyìí bí òdodo ni ó ti rí tí ò sí èméjì mẹ́ẹ̀ ṣùgbọ́n irọ́ sì ni ìdí bẹ lẹ́yìn rẹ̀ irọ́ ni téèyàn bá àwọn tó ń lọ wo pánìsì àwọn tó ń lọ tó ń lọ béèrè nǹkan lọ́wọ́ àwọn onífá kódà lómi àdára rẹ̀ lọ́dà pé tó ń bá lọ béèrè wọ́n sọ fún un tí ó ṣẹlẹ̀ irọ́ sì ni ẹ̀dígẹ́nà irọ́ ni ẹ̀dí ọ̀rẹ́ tó jẹ́ tó jẹ́ nípa ìrìnàgbà tó ń gẹ́gẹ́ òkú sọ́mọ̀ ìgbà náà ni so kọ́mọ́ ìgbà náà àwọn ọmọ onífá dẹ̀ so kí kílódé ò lè sọ fún ẹ pé eléyìí iṣẹ́ tó ṣe tó fi láre gbàgbé pé òun pa ni ọ̀rẹ́ pẹ́ẹ́lú wọn rẹ̀ pé ìwọ iṣẹ́ mẹkáníìkì ló ṣe tó fi là máa lọ mẹkáníìkì ìwọ ìwé ló ka tó fi là lọ́bẹ̀ ọmọ ọmọ tiẹ̀ ló sì mọ̀ sí ọ̀dà káàkiri ilẹ̀ so èèyàn ní pẹ́ẹ́rẹ́ ara rẹ̀ tó mọ̀ nǹkan tí ń wò ó yẹ kó wo iṣẹ́ gbogbo wọn ni kó gbó sórí rẹ̀ so àkàmọ́tàn àwọn jẹ̀bẹ̀ kí ni yóò tún wá dàbí òdodo lójú gbogbo wa á dàbí òdodo tẹ́ẹ̀ bá wo ṣọ́ọ̀ṣì nísìnyí yóò dàbí òdodo lójú àwọn èèyàn tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní sinmi ẹ̀rọ gbódòdó ní nǹkan tí ń sọ ni ẹ̀rọ tó yàwọn yẹn lẹ́yìn ẹ̀rọ gbódòdó ní nǹkan tí ń sọ irọ́ ló tẹ̀yàn bẹ́ẹ̀ tọ́lọ́ gbẹ́gbẹ́ sọ pé ọ́ni tí ó sì yé méjì mẹ́ lójú àwọn yẹn lónìí àwọn ta ló pọ̀ jù gbogbo aló dání òpè ló dání òpè lódodo ní lórílẹ̀ ayé àpọ̀lọpọ̀ yẹn ló pè lódodo ìyẹn kékeré ni òsọ pé késo dodo ìmú mùsùlùmí mi kó sọ pé àyẹlẹ náà àdúrà tí wọn ń ṣe ń gbà ní àbá lórí òkè tó wà ló forty one days tó gbà yẹ biribiri gbogbo lóra bí sùn báyìí yóò blow ìdààmú e ni yóò payá rẹ so yóò gbà bẹ́ẹ̀ so dọ́wọ́ gbé nǹkan tí ó tẹ̀ nítumọ̀ ni so kọ́ lọ́ba kó sàánú àkó fún wa ní àgbọ́yé ẹ̀sìn so wọ́n bèèrè lọ́wọ́ nípa wọ́n bèèrè question ẹlẹ́kejì nípa wípé ṣé a lè lo eye drop nínú Ramadan ṣé a lè lo tá a lè gba abẹ́rẹ́ nínú Ramadan kẹ́bà àwọn afá àti sọ náà ni pé a lè fi nǹkan sínú ojú a lè fi nǹkan sínú etí a lè fi nǹkan sínú mú nínú Ramadan kódà dẹ́gbẹ́ yóò ní lápá níbi ẹnu wa báyìí bẹ́ẹ̀ wọ́n sọ pé tí nǹkan bá ti wá ń làpá lẹ́nu wa ká máa wọn jẹ́ kíkiri ẹ̀ ká lọ lọ́mì ká máa sọ pé a fẹ́ lọ́mì ká máa rí pé àwọn dá padà síta gbangba pé tá a bá ní ṣe léyìí pé kò ní jẹ́ nǹkan tí ó ba ààwẹ̀ wa jẹ́ so abẹ́rẹ́ náà ǹjẹ́ ní ká má jẹ́ ni pé kí nǹkan má gba ẹnu wa wọlé so ó lè gba abẹ abẹ́rẹ́ ó lè gba abẹ wọlé ṣùgbọ́n abẹ́rẹ́ abẹ́ gbà yẹn kò gbọdọ̀ jẹ́ abẹ́rẹ́ tán pè ní tẹ́gídíà abẹ́rẹ́ pé téèyàn bá ti gbà á nígbà téèyàn lo nígbà eh, téèyàn lo agbára náà ni nígbà téèyàn gbẹfẹ́ dírìmì ni so wọn náà máa gbé àwọn tó yẹ pé àwọn tó máa ń sáré nígbà míì so wọn ní ẹni tó ń sáré yìí ó ti lo oògùn kan tó ara rẹ̀ ó wà máa yá gidigidi tó pé ẹni bá lo irú oògùn bẹ́ẹ̀ náà ní Ramadan ebi lè má pa eegun rẹ̀ ó le tí ó dùn mọ́ sí àwọn iṣẹ́ ńláńlá so eléyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ nǹkan tẹ́yìn ó lò ní Ramadan ìyàwó lò rárá nínú Ramadan sòtún àbá ìjọba pé lẹ́yìn lóyún bá lò àwọn èèyàn ó jà pé abẹ́rẹ́ lásán lèèyàn kan ṣe bí abẹ́rẹ́ bàbí abẹ́rẹ́ kankan sòyàn lè gbà tó ṣe tó lè jáwé náà àṣàlàyé náà ni wọ́n bá díẹ̀ kò sí nǹkan tó burú ní eléyìí kéèyàn béèrè question bá wọn. so question number one ẹni tí ara rẹ̀ ò yá wọ́n béèrè ẹni tí ara rẹ̀ ò yá tó yẹ pé àwọn wa gbé lọ sí ibi tí wọ́n ti tọ́jú ẹ̀ tó wá jẹ́ bí ibi ẹ̀bọ tábìlì tọ́jú yẹn lọ́nà ẹ̀bọ tínú ẹni yóò bá ti yọ sí tínú ẹni yóò bá ti yọ ìgbàdẹ́bí kò lè ṣe nǹkan kan tínú yóò bá ti yọ sí ọlọ́run bò ní kọ́lẹ̀ pé wà nù ọ̀nà ẹ̀bọ tẹ́nu ẹ̀ bá fi lè yọ sí pé tínú ẹ̀ yọ sí pàtàkì jùlọ kejì pọ́pọ́ kan ro lásán ó tún wá sọ jáde pé ẹ máa gbé mi lọ sọdọ́ bá fi lè sọ gbà yẹn òtítàn tó gbé dábàá fi nǹkan ẹ̀mí wá ró nǹkan wọn ò ní fìyà jẹ wá lórí ẹ̀ ìkọ àṣetọ́nù ó máa wá sórí ẹ̀mí ṣé kí n lọ àbí kí n má lọ ǹjẹ́ ẹ̀ní lọ báyìí tó bá ti lè sọ jáde òtítàn pé ẹgbẹ́ mi lọ tani ṣé àgbẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ mi lọ so ìwé ẹni báyìí lọ́ọ́ ti sọ wọn ò ti di pé ó wọnú ẹ̀mí àti sọ wọnú ẹ̀mí àbí wọnú ẹ̀mí ẹ̀ so látara bẹ́ẹ̀ irú ẹni yẹn tó ṣe irú nǹkan báwọn so ọlọ́run bá ti mọ bí ó ti ṣe ọ̀rọ̀ rẹ̀ ó ti ṣe ọlọ́run tí ó sì méjì bẹ́ẹ̀ ó náà ti yọrù sí nǹkan tó ní kí wọ́n ṣe fún un so irú ẹni tó kú yẹn nísìn tí mo ti ṣe kíni àwọn ohun ẹ̀mí ẹ̀ kí ni nǹkan tó ń fẹ́ mi ẹ̀rọ àbí kí ló sọ fáwọn yẹn náà pé kí wọ́n lọ gbé kíní ẹ̀ wá bóyá omi ni o bóyá ó ṣe kankan ni o pé ẹ lọ mú wa so ọlọ́run bá máa ṣe ìdájọ́ ẹ̀ pẹ̀lú ẹ̀ owó ìdájọ́ ẹ̀ padà ọwọ́ ọlọ́run bá nìkan ni ó wà ìgbà dáhà kan mà ní pé ìdí ẹ̀ bá parí ayé yẹn sì tó bá pẹ́ bọ́ bá ni ọlọ́run bá sọ pé wọ́n fi àjẹyàn ètò tọ́lọ́run sòtò ẹgbẹ́ wa kò bá parí ẹ̀ síbi ẹ̀bọ tó parí ẹ̀ síbi tó dáa ọlọ́run bá ìsọ̀bà alábòsí ó ti máa ń rí ìdí àníyàn yóò mọ̀ ní ẹ̀mí ẹ̀bi tó parí ẹ̀ sí so ọlọ́run bá mọ̀ bí ó ti san lẹ́san dáadáa rẹ̀ so mi ẹni ẹ ti rí nìyẹn so ẹlẹ́ẹ̀kejì so wọ́n ní nínú èèyàn hundred yóò máa jẹ́ pé ẹnìkan náà ni ó máa jẹ́ nínú èèyàn one thousand ẹnìkan èèyàn one thousand ni kì í sí èèyàn hundred nínú èèyàn one thousand ẹnìkan ni ó máa jẹ́ ẹni àlùjọ náà sígbà tó máa ń kó àwọn báṣu àwọn ìrònú náà so nine hundred and ninety nine yóò máa jẹ́ ẹni náà ẹnìkan máa jẹ́ ẹni àlìjẹ́nà gbogbo àwọn tó lọ́wọ́ bá rán òjíṣẹ́ ọlọ́run ọba sí last yìí àti àtàwọn tó gbà wọ àtàwọn tó gbà wọn náà sọ gbogbo apáta yẹn èmi ni mò ń ṣe mò ń ṣe fáni o ìtẹ̀lánà bí ni o mò ń ṣe ẹ̀sìn mí ni o mo ní pèlẹ́sìn ni o so ìtẹ̀lánà bí ni o gbogbo apáta yẹn lọ́wọ́ bá sọ ó máa nàbí gbogbo wa kò whether yẹn like àbí èèyàn fẹ́ ẹgbẹ́ náà whether you like it or not so ọmọ lẹ́yìn ànábì ni ọ tó pé kí ni ọ ànábì tó gbẹ̀yìn lọ́lọ́run bó kú ọmọ ìwọ ọkà wọ́n jíṣẹ́ fún ọ ò gbà ní gbogbo àwọn tí wọ́n parẹ́ pẹ̀lú àwọn ṣùáìbù nísìn ọmọ ẹ̀yìn ṣùáìbù ni wọ́n ṣùgbọ́n wọn ò tẹ̀lé wọn ò gbà wọn tẹ̀lé ṣùáìbù ọlọ́run bá lè gbà wọn rẹ ọlọ́run lẹ́nu sábì tí wọ́n sí ṣùáìbù kọ́ sọgbà ni wọ́n gbà fún wọ́n ti parẹ́ àwọn náà Ṣuaibu ó kàn sọ fún wọn pé mo jíṣẹ́ fún yín àbí ń jẹ́ iṣẹ́ fún yín so àwọn gbogbo àwọn wa náà ọmọlẹ́yìn àdàbí náà gbogbo wa gbogbo àpárá yẹn gbogbo àdẹ́dọ́bí àdẹ́dọ́rọ́ kìíní kan gbogbo ọmọ yẹn àdàbí gbogbo wa so gbogbo èèyàn náà ọ̀yẹ́rà ninety nine ni ó máa wọ náà ẹnìkan máa jẹ́ ní àlìjẹ́ náà lóbi jẹ́ pé kò lè kọjá yẹn lójú tẹ́ bá àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń taburú lórílẹ̀ ayé so ọlọ́run bá ti sọ pé àwọn nọ́mbà tí ó wọ náà pọ̀ gan àwọn dábàá tó sì wà àlìjánà so wọ́n jẹ́ kíni wọ́n jẹ́ nǹkan pé ó kéré so ìyẹn jẹ́ question yẹn ẹlẹ́kẹta náà ni pé àṣàlàyé fún aláàánú nípa kọ́dà wípé a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú kọ́dà sùlá àwọn kan tó sọ àwọn èèyàn nù ó náà ní irú àwọn question ti ẹ béèrè yẹn ẹgbẹ́ àwọn kan tó ń rẹ̀pẹ́ tó ti ṣáájú lọ àwọn náà béèrè question lọ́wọ́ ara wọn lórí àwọn nǹkan yẹn pé no kò yẹ kó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn afáàsọ máa wọn dábàá wá pátá yẹn inú Kùránì náà là máa wá sí i sọlọ́run bá ti ṣàlàyé fún wa ìpè nǹkan tó wọ́n fi borí ẹnì wa náà ni làákàyè tó fún wa kálẹ̀ nìkan sọnù ẹ̀ka kémi náà wá béèrè question lọ́wọ́ yín wọ́n ní ẹnìkan sọnù ọlọ́run ọba ò mọ bó ti sọnù ẹni ó sọnù bẹ̀tẹ̀ ọlọ́run ọba ò mọ bó ti sọnù ó dínkù nínú mọ ọlọ́run pé ọlọ́run ọba ò mọ kankan ìtọ́lọ́run bá ń ṣàlàyé nù tó gbọ́dọ̀ yé wa dáadáa ìmọ̀ ọlọ́run ti dínkù nìyẹn pé e tó ló dá ó sì sọnù wà á mọ bó ti sọnù ẹni tó sẹ́yìn so ìmọ̀lọ́ dínkù àbí òníkù ìmọ̀lọ́ dínkù ó rí pé ìmọ̀lọ́ ọba ò pé ọba dẹ̀ gbọ́dọ̀ pé tán ẹgbẹ́ wọn lé pé ẹnìkan ó lọ lé ọtí ó lọ mutí ó tún wá ṣe zìnà ní ìmọ̀ ó yẹ pé ọlọ́run bá ti dé ẹni àdínkù nìyẹn ìyẹn kan ti dínkù nípa ọlọ́run tó lọ́run bá ń sábàá fún wa nù. kálí bá wọn pé gbogbo tí ń ṣẹlẹ̀ padà yẹn òun ọlọ́run ọba kan ti kọ́ lẹ̀lẹ̀ gbogbo ṣẹ̀ sọ mé láyé láti bẹ̀rẹ̀ tóbi dópin ọlọ́run bá ti kọ́ kọ́ lẹ̀lẹ̀ sọ àyíkó tó àwọn èèyàn bọ́lọ́run bá ti ṣe nìyẹn. àwọn èèyàn kó dé lọ́jọ́ ìjọba àlùkìyàmọ̀ wọ́n máa sọ yìí pé àwọn kan wà wọ́n ní kádàrà wọ́n kádàrà àwọn ni

ọlọ́ọ̀bá wọn ní òun ní kọ̀ọ̀kan fún tí ó fi dìbàlágà wèrè ọlọ́ọ̀bá ní òun kọ̀ọ̀kan fún wèrè ní yóò lọ orí àkìtà yóò máa jẹgbẹ ọlọ́ọ̀bá ní òun kọ̀ọ̀kan wọ́n tó wáyé ní làákàyè ọ̀ lọ jẹgbẹ tó ní làákàyè kò ní kádàrà ni ọ̀nà ní kọ́ máa jẹgbẹ ọ̀ bọ̀ sẹ́nu tírèènì kò ní kò sún lẹ́ẹ̀kì so bá ìtọ́lọ́wọ́ bá mú wa ni pé kẹ́ẹ̀lẹ́ bá kẹ́ẹ̀lẹ́ bá sọ yí pé ìmọ̀ ọlọ́wọ́ bá dínkù ẹ̀rọ ìwé kékeré kan tayọ ọmọ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún yín pé ẹ ẹ wọ́n sọ pé kíní kan because tẹ́ ẹ bá fi lè gba ẹ̀ mú wa yẹn náà yóò tún wá pé ọlọ́wọ́ mọ̀ ń pa àwọn tó ń ṣe kèfèrí àwọn náà kàn ṣe kèfèrí ó ti dín ọlọ́wọ́ bá kù labalà tó ń bá ọlọ́wọ́ àdèmọ̀ gbogbo nǹkan bá ọlọ́wọ́ mo ti kọ́ lẹ́lẹ́kọ̀ọ́ ló ṣẹlẹ̀ bí ó ti ṣẹlẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ọlọ́wọ́ ló ti kọ́ lẹ́lẹ́ bẹ́ẹ̀ so lọ́ọ́ máa fi ṣàlàyé lẹ́yìn ọba so títóbi ọ̀rọ̀ wa ni pé gbogbo nǹkan tẹ́ wá ń ṣe yẹn dẹ́ǹjìyàn lé lórí lálùkì àmọ́ ọ̀rọ̀ wa ló wọ́ wàá kó clear sí yín dáadáa o ma èso irú tàbá àwọn yẹn máa ń sọ o tí wọ́n kàn sọ pé ànábì Musa ẹnìkan gbé owó ẹ̀sán òkè gbé ẹnìkan ṣe kínní kan ọba bàbá ọmọ tó gbé owó bàbá tó ṣe kínní kan ọlọ́run mú lẹ́yìn wa mú fàbù bí wàdí kan ṣe eré inú drama lásán alápamọ́ lásán ni so pé láyé ànábì Musa ànábì Musa wá sọ pé ẹni tí ó ọmọ owó bàbá tiẹ̀ ló ṣe kínní kan ẹ ló ṣe kínní kan ń ara àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ sọ ọlọ́run àwọn ànábì ọlọ́run kọ́lé yìí ọlọ́run àwọn ànábì eléyìí fàbù lásán ni ọ̀rọ̀ tó yẹ pé kéèyàn kan ọ̀rọ̀ àpamọ́ lásán ni kò ní túmọ̀ kankan ní ẹ̀sìn ọlọ́run ba so clear reason ọlọ́run bá ní gbogbo nǹkan tó rú wa lójú padà yẹn lọ́wọ́ so olóbi jẹ́ pé a wà ní lọ́yọ̀ jẹ́ pé àlè iman bìlì kọ́dà ó gbọ́dọ̀ wà so clear nisin abala méjì ọlọ́ba fẹ́ mú wa òun ẹsẹ̀ tí yóò gbọ́ gbogbo nǹkan pátá yẹn ọlọ́ba fẹ́ mú wa ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé ọlọ́ba fún ẹni kọ̀ọ̀kan ní ọlọ́ni iná àdéhìnà ṣẹ̀bí wọn ni ọlọ́ba akara akara náà pé ọlọ́run ni pé àwọn tó jẹ́ àwọn mùjìrì mi àti oúnjẹ pé kíkúra ní òye wọn dáadáa ọlọ́run sọ bẹ́ẹ̀ sàràkìnà òfin kùlú bíi mùjìrì mi ọlọ́run sọ bẹ́ẹ̀ náà yàtọ̀ akara náà ọlọ́run gbọ́ ọlọ́ba ní àwọn kankan tó mìíràn tí ó yẹ ní sẹ́yìn tó yẹ pé ó mọ nǹkan tó mi ọlọ́run yẹn àwa rí so ààrẹ gbogbo nǹkan ọlọ́run la fẹ́ mọ̀ tán yẹn kẹ́rí pé gbogbo nǹkan nípa ọlọ́run fẹ́ mọ̀ tán yẹn kò ṣeéṣe ọ̀rọ̀ àmọ́ manager náà ni ọlọ́run ọmọ èèyàn ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ara rẹ̀ pé ta ló dá mi yóò ní èèyàn ọmọ bẹ́ẹ̀ pé ta ló dá sánmà ọ̀nà tó dá sánmà ni òṣìṣọ́lọ́ba ni òṣìṣọ́lọ́ba ló sọ bẹ́ẹ̀ ní àdìsí òṣìṣọ́lọ́ba ta ló dá sánmà ọ̀nà tó dá sánmà ta ló dá lẹ̀ ọ̀nà tó dá lẹ̀ ọlọ́run gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ bọ́ọ̀lù èèyàn ti ní níbẹ̀rẹ̀ ó yóò bẹ̀rẹ̀ wá ẹ̀gbẹ́ bó lè ti níbẹ̀ tí ò ah, níbẹ̀rẹ̀ ó wà lẹ́nu kan tó gbó náà níbẹ̀rẹ̀ so kò la èṣù ti dọ́dọ̀ rẹ̀ ni ó fẹ́ o fẹ́ sí lónìí ìwé ìwé ọgbẹ́ ọlọ́run tó gbọ́dọ̀ níbẹ̀rẹ̀ tó náà bá fi lè níbẹ̀rẹ̀ wọ́n ní lásìmọ̀ dáwọ́rù nìyẹn ó mi gbé àtúmọ̀ pé ẹni tó tún dọ́lọ̀ náà ọ̀nà ti gbọ́dọ̀ wà ẹni tó ṣe kíní kan ọ̀nà ti gbọ́dọ̀ wà ẹni tó ọ̀nà ti gbọ́dọ̀ wà tí wọ́n gbé èmi ni mo ṣe ìwé yìí ẹnìkan kò tí ì ṣe tí máa ń lọ pé ẹ̀rọ àmì lè sọ pé ẹ̀ pé mi ni mo ṣe ẹni ẹnìkan ló ń ṣe ó ìwé ẹ̀ní pé ẹnìkan náà ló ṣe kí ni o ẹnìkan náà ló ń ṣe yẹn náà so látara bẹ́ẹ̀ àǹkan tí a gbọ́dọ̀ sọ dáadáa nìyẹn so eré nìsín náà àwọn àmì kí làákà ti wá kó jẹ́ nǹkan tó pé yóò dàrú tí a ní gbèsè ọlọ́mọ bàyí tó yẹ lọ́mọ bí sùn àwọn wa kí wọ́n wá sàlàyé kó yá àwọn èèyàn lọ́mọ bí gbé Kùránì lẹ̀ káyẹn náà máa kà kó mọ bẹ́ẹ̀ lọ́wọ́ ara wọn tó náà àwọn ọlọ́mọ ìyẹn àwọn tí wọ́n máa bá kẹ̀sìn ọlọ́mọba tí wọ́n ń kọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n dúró tì í kó o lè bá yé wa rárá ni àwọn àwọn apáyàn ló sọ ọ̀nà tàn án rú àwọn alámọ̀rí nínú ẹ̀sìn ọlọ́run ọba sọnù so sùmọ́tò ti bẹ́ẹ̀ tẹ́yìn bá ka Kùránì dáadáa yóò rí pé ó ti fún wa gbogbo àwọn apáàtàn jáde sínú wàdí jama wọ́n ti ṣe gbìyànjú wọ́n dẹ̀ fún wa ní èsì gbogbo ẹ̀ pẹ̀lú Kùránì àtàdé sàdúrà bí sàsánà sọkọlọ́ wa kò fi ẹ̀sìn rẹ̀ kò fi yé wa dáadáa. owó nù àbí wọn àwọn olè wa ka mọ́lẹ̀ kò sí ni ọlọ́ba máa fún ní ntí ó replace nǹkan ẹ̀fọn lálẹ́ kìá mọ́ olè yẹn ọlọ́run bó fi hàn lálẹ́ kíámà tó bá jẹ́ mùsùlùmí lọ́wọ́ ọlọ́run bá dáwọ́ pé ó ti bọ́lọ́ bá gba túbà rẹ̀ ọlọ́run bó bá ní ẹ̀sìn kan yẹn padà tọ́lọ́run bá gba túbà rẹ̀ wọ́n yọnu ẹ̀sìn rẹ̀ wọ́n fi fóun tì í padà tí ò sí èméjì bẹ́ẹ̀ èyí gbogbo wọn dẹ́gbà tẹ́ kálukú wá ṣàbòsí síra wa láyé ń bì ìmú tí èsì olè gan pé ah, mo ṣàbòsí sí lórí àwọn kankan ni pé kéèyàn fi owó so tí ẹ bá rí pé èèyàn òwúrẹ́ tó ní bóyá pé àsìkò tá a wà yìí náà tó bá ń sẹ ẹ̀rẹ́ lẹ́yìn ó fi bóyá ti fẹ́ fi lọ èèyàn jẹ èèyàn ó fi là káyè fi lọ tó fi jẹ́ pé àsìkò tá a wà yìí náà ló máa sọ pé bóòrò ni wọ́n lọ fẹ́ gbà fi lọ èèyàn ò ronú àkíyàn lọ báwọn èèyàn kan ló ṣe gbẹ̀mí lé pé mo rí owó kan àwa fẹ́ fi lọ ọ̀nà wo lágbà nǹkan tó fẹ́ situation tó ń ṣẹlẹ̀ ẹ̀ lẹ́yìn ó fi mọ̀ ọ̀nà téèyàn fẹ́ gbà téèyàn fẹ́ fi lọ so tí ẹ bá déjọ conclude pé ẹ jẹ́ ká gbọ́ ọ̀nà báyìí láti fi fi lọ so tẹ́ bá fi lọ tẹ́ bá rí pé wọn rẹ̀ ní kankan tí wọn náà bá ní dìbò kátà sí i ọlọ́ náà ni so yóò jẹ́ sọ́dákọ̀ fẹ́ ni ọlọ́run bò rẹ̀ níbi ìlú rẹ̀ tó bá jẹ́ mẹ́rin pé àmọ́. náà lọ́dọ̀ wọlé mi nǹkan tí àwọn àfa tí wọ́n ń ṣàlàyé fún wa náà ni àwọn àfa tí wọ́n jẹ́ àwọn afẹ́sì tí wọ́n ti ṣáájú lọ wọ́n ṣègbìyànjú láti jẹ́ pé kí wọ́n máa sọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú kí wọ́n máa ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ síwájú fún wa òṣìṣẹ́ ọlọ́ọ̀bá náà máa lé àlìjánu kúrò lára àwọn èèyàn gẹ́gẹ́ bá àwọn afáwa náà ní sìtì lálìjẹ̀nà púpà ṣùgbọ́n ilé àlìjẹ̀nù òṣìṣẹ́ ọlọ́run ọba a lè fi wé ilé àlìjẹ̀nù tiẹ̀ nìkan kan wa òṣìṣẹ́ ọlọ́run tiẹ̀ nídìí kọ́ ẹ̀ṣẹ̀ kàṣíkàrù tiẹ̀ sòfẹ́dọ́ kan sọ ni pé ó kúrò jìyà àdúgbò ọlọ́run jáde ìwọ̀ ọ̀tọ̀ ọlọ́run sòṣìṣẹ́ ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ tí ò ní kàṣíkàrù kankan fẹ́ nìyẹn tí ó kàwé pé ìwọ̀ ọ̀tọ̀ ọlọ́run jáde kú mẹ́ ọlọ́run bá dẹ̀ nìkan yẹn so ìgbà táwọn tán jẹ́ àwọn àfáà ń ká àwọn àsìkárù kọ̀ọ̀kan ẹlòmíì wà dẹ́gbẹ́ àsìkárù tiẹ̀ bí ìmọ̀nì ẹ̀ bá ti tóbi tó làwọn àfáà máa ń sọ so ẹlòmíì ó ká àsìkárù àsìkárù wọn bá tí ó kà síyàn so àwọn ẹgbẹ́ àpè káka sí etí àbí káka káfẹ́ síyàn lára so àwọn oríṣiríṣi àwọn ọ̀nà tíyàn máa ń gbà ka àsìkárù mo bá sọ̀rọ̀ ti olómi tẹ́ ń sọ so àwọn àfáà ó kà síyàn lára so kíkà tí wọ́n bá kà àwọn ẹgbẹ́ nǹkan kékeré náà wọ́n kà ọlọ́run bọ́lẹ̀ àti nínú àwọn afáàdó ṣáájú lọ tó yẹ pé kò tí ẹ ráyè láti lè lọ bálùjànù wọn ló fi bàtà rẹ̀ ránṣẹ́ pé kí wọn lọ fi nà ẹni yẹn lórí so ládàá kí wọn fi nà ẹni yẹn lórí wọn lè jẹ pé kí ni o àlùjànnú yẹn sájáde kú mẹ kó ló máa kábọ ẹni yẹn tó sọ pé àwọn ó jáde òun ó jáde òun ó jáde ó kàn bàtà rẹ̀ so náà wọn tó jáwọn ẹni Ọlọ́run bá tó ti ṣáájú lọ nìyẹn so àwọn yẹn wá rí i pé nǹkan náà fi lè lálùjànú ni pé connection kan gbọ́dọ̀ wà tí ó de ara ẹni tí ara rẹ̀ ò yá bẹ́ẹ̀ túrú atẹ́gùn ni o bẹ́ẹ̀ túrú kankan náà ni o so omi dẹ̀ ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ káwọn èèyàn kàn kàn sínú omi kó jẹ́ kí atẹ́gùn tí wọ́n ń fẹ́ yẹn kó ṣe kí ni o kó atẹ́gùn tó ń jáde lẹ́nu wọn yẹn kó máa fẹ́ sínú omi so kẹ́ni wọn á gbé fẹ́ni yẹn kẹ́ni ó lò ọlọ́run ó lò ní sábàbí kò jẹ́ wọ́n lè kà nǹkan sínú oyin tí èdè ń ṣe omi gan so Islam wàá restrict ẹ̀ sí pé fífẹ́ síyàn lára nìkan ló máa jẹ́ so ó wọ́n ń fi àwọn àyè lẹ́fọ̀ àwọn kan wọ́n lè kà sínú oyin wọ́n lè kà sí nǹkan tó bá jẹ́ nǹkan tó dáa wọ́n lè kà sínú abatu wọ́n lè kà sínú gbogbo àwọn kẹrẹ́wá jẹ́ pé zaitun àwọn kẹrẹ́wá jẹ́ pé kẹrẹ́wá jẹ́ pé aṣá àlè lò so wọ́n lè kà síbẹ̀ so kíkà tán bá kà síbẹ̀ ẹni ẹ bá ti wá lò sínú bọ́dì so ìgbàlẹ́yìn táwọn afọ́ tí wọ́n máa kà sínú bí oyin sínú bí àwọn nǹkan bí zaitun sínú àwọn kankan ni pé àwọn àjẹun tó máa wà nù ara nígbà míì tí wọ́n fẹ́ kó nínú ara wọ́n máa ń fi àwọn àrùn kan sílẹ̀ bẹ́ẹ̀ so bí mi ara bẹ́ẹ̀ fi sílẹ̀ kìnìún ọlọ́kọ̀ kan yẹn yóò kọ́ ṣiṣẹ́ fún pé kó ládìjànú yẹn kó bẹ́ẹ̀ o yóò kí so ọlọ́mọ ń lo obìnrin sábàbí ń gbà mí tó yẹ yóò wí kíyàn yóò dẹ̀ lè kú mẹ́ so yóò tún wá mú àwọn àárẹ̀ kéékèèké tó tún wà nù kíní yẹn yóò tún ṣe kíní yóò tún ṣàfọmọ rẹ̀ kú mẹ́ so kò sí ìyàtọ̀ burú nípa pé kí wọ́n kà sínú omi tó pé àwọn afáàdọ̀ ṣáájú lọ kà síbẹ̀ tẹ́lẹ̀ jẹ́ àwọn afẹ́sìn tẹ́lẹ̀ jẹ́ àwọn tó tẹ̀lé sunna so kò sí ìyàtọ̀ burú kí wọ́n kà sínú oyin àti kí wọ́n kà sí gbogbo kan tó so àwọn afáà máa ń kà síbẹ̀ so ìdọ́dún jẹ́ ìdọ́dún sẹ́ni kí nígbà nínú àwọn tó ń jẹ́ àwọn alùsùnà wọn kì í gbà á gbọ́ láti jẹ́ pé kí wọ́n ó tẹ̀lé nínú àwọn afáàdó ṣáájú lọ náà ni pé wọ́n gbà pé kíní yẹn gẹ́gẹ́ náà tá a bá tún mú kọ́làm tí a gbé bíi àwo funfun tó mọ́ nǹkan tó mọ́ tí wọ́n dẹ̀ kọ́ nǹkan sójú ẹ̀ tí wọ́n fọ̀fẹ́ nìyẹn náà tó jẹ́ àyà Kùránì tí wọ́n fọ̀fẹ́ nìyẹn tó mú náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ni torí pé wọ́n ò gbẹ́ni tó bá fẹ́ kà ó gbọ́dọ̀ jẹ́ ẹni wọ́n rò pé tẹ́ ẹ bá wa kọ kò ní ìdìgbẹ́ tó ní ìmọ̀ ló kọ kíní yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fọ́ yẹn kò ní ìdìgbẹ́ kò ní connection kankan ìdìgbẹ́ direct ló wà lọ sọ́dọ̀ ara onítì yẹn gangan kò ní pé kò ní ní pé ẹ̀ tó hàn ni o àbí ẹ̀ tó fọ̀ kò ní ní ìtumọ̀ mọ́ ìkíní yẹn gẹ́gẹ́ lọ direct so ó tún máa jẹ́ kí kíní ọdún lè ṣiṣẹ́ náà dáadáa so kò sí ìyàtọ̀ burú pẹ̀lú eléyìí náà ní kíní so bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé àwọn afá kan wò pé ẹ̀sà ìjà máa ètò ìkan wà tí ó làfdọ́lù yóò wà àfdọ́lù ju ìkan lọ wọ́n gbà pé ìtànẹ́bí máa ń kà yẹn náà òun náà ló máa ń jẹ́ nǹkan pé ó wà àfùdọ́lù tòtí àbá ní ìmọ̀ọ́nì dáadáa kí òkà fi náà bá rí pé kìíní òtútó so ìmọ̀ kàsínú omi ìmọ̀ kàsáwọn kìíní ọ̀nà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kọ́lọ̀ kó fún wa ní àgbọ́yé sí i. àwọn apá àmọ́ ń sọ̀rọ̀ nípa àwọn àdìsí àwọn àdìsí yẹn so tí àdìsí bá fi lè jẹ́ nǹkan tó pé kò ní ìbámu sí Qur'an àwọn àdìsí àwọn ọkọ̀ ọdún náà fẹ́ nìkan ló jọ ọkọ̀ yẹ kí Muslim náà ni ó ní àdìsí yẹn sọ àwọn afọ àgbà yìí pé ìkànnú àwọn àdìsí ni tó yẹ pé ṣé ni ẹ lè lálàáfíà pẹ̀lú bó ti wá tó lálàáfíà ṣùgbọ́n àwọn tá a máa ṣàfihàn ẹ̀sìn náà ni àwọn tó ń jẹ́ àwọn àwọn yẹ̀wúdí inú àwọn tó jẹ́ àwọn kábù alhabar inú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà sọ inú àwọn sọ̀hábà ni wọ́n ti gbọ́ sọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí kábù alhabar ń sọ fún àwọn tó jẹ́ àwọn sọ̀hábà ìkànnú ẹ̀ ni wọ́n ka àdìsí yẹn sí lọ́dọ̀ bá dá kíní kan sátidé ọ̀dà kíní kan jọ kíní ọ̀dà kíní kan jọ kíní kan so lára nǹkan tí wọ́n kà sí nìyẹn so bó lè bá àdìsí yẹn wà sọ̀hẹ́ so dájú bá wà sọ̀hẹ́ àlàyé tún wà lórí àdìsí tó tún wà sọ̀hẹ́ náà máa dárí kàkọ́ wà sọ̀hẹ́ náà so nǹkan tẹ́ pé inú àwọn nǹkan tẹ́ pé owó tí wọ́n gbà látẹnu àwọn tí wọ́n jẹ́ àwọn ìkànnì àwọn Yẹhudi ni. tàbá lòrá lẹ́sẹ̀ ọ̀rọ̀ èèyàn kà fáwọn èèyàn kéré bí nǹkan tí àǹkan náà yẹ̀wú dí sọ so ó sọ ọ̀rọ̀ yẹn ni so bó ti wá sọ yẹn àní ìgbàgbọ́ àdéníṣe kí ni o àní sọ pé irọ́ ló ń sọ pé kí ni òtọ́ ló so akẹ́dá pé ọlọ́run bá ló ń dá nǹkan ni pé kọ́dírù sí tẹ́tẹ́ àyà òdiwọ̀n ọjọ́ mẹ́fà ọlọ́run bá fi ṣe kí ni o ìkọ́ tá a bá wò pé ọlọ́run bá fẹ́ dá sánmà àti lẹ́lẹ̀ ìgbà ọlọ́run ni ọlọ́run bá ìgbà ọlọ́run dá sánmà tó ni àtúnrí alternation òun náà ni pé òru àtọ̀sán sí ẹ̀wọ̀n wá so ń clear ní sinmi ìgbà ọlọ́run bá ìgbà tí ọlọ́run bá dá sánmà àgbà kọ́ ọlọ́run bá dá sánmà àti ilẹ̀ kò lè sóru àtọ̀sán gbogbo ọwọ́ àgidibidi so bàbá olóòdò òru àtọ̀sán tó wà ọlọ́run dá inú sísánmà ọlọ́run bá dá tí ó mọ sàmì ọ̀sán tí ó mọ òṣùpá tí ó mọ sàmì kíní ìmọ́lẹ̀ eh, sánmà ní sàmì nǹkan dúdú nǹkan funfun inú ọjọ́ ìrìn ọlọ́ba ní sinmi so aláàgbẹ̀ kẹ́ni wọn máa sọ pé ìjọba ìjọba àwọn nǹkan táwọn tí wọ́n ni so nǹkan lákàwọn dúró ni a ṣe wákùfù lórí sọ pé bóyá òótọ́ ni àbí irọ́ so ọlọ́ọ̀dọ̀. ní àbàlámi alákọ̀ọ́kọ́ náà ni pé wọ́n béèrè pé ẹnìkan jí jẹnẹrétọ̀ so lẹ́gbàá náà tó wá jí kó jí tán kò sọ pé òun ló ń jí lẹ́yìn wá náà ló wá yẹ wá lọ ra tuntun nígbà tó náà ti pé òun ní owó lọ́wọ́ so eléyìí máa ń sábà ṣẹlẹ̀ tó yẹ pé a gbọ́dọ̀ máa wòye sí náà nínú mọ́sálásí àwọn kan mùsùlùmí tá a láàkì ni àìní àsìkò umaru umaru pàṣẹ umaru sọ báwọn èèyàn pé ẹ wo lásìkò tá a wà yẹn bá jalè ànígé lọ́wọ́ so ó sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn nígbà tó ń ṣe tó ń jẹ́ àlefa ẹni tó bá jalè ẹni bá jalè lásìkò tó ń wá yìí olóúnjẹ ni ó mójútó oúnjẹ rẹ̀ so kò tó jẹ́ nùdù so ẹni bá ja ilẹ̀ lásìkò tá a wà yìí ànígé lọ́wọ́ so òfin ọlọ́run ẹni kí wọ́n gé èèyàn lọ́wọ́ tó yẹ lọ́wọ́ ànígé àwọn èèyàn lọ́wọ́ so àwọn èèyàn á mójútó ra wa that's another problem tá a ní ní àwùjọ lónìí àwọn mọ́sálásí ò owó ní ìdílé kan wọ́n tún máa kọ́ sí pé kíní kan wọ́n á rìn rà kíní kan àwọn ní lọ́wọ́ wọn ò ní rẹ̀ nìkan kan lọ́wọ́ so wọn ò ní rẹ̀ nìkan kan lọ́wọ́ yìí nínú mọ́lásí mi ò ti fa ìtàn yẹn yẹn mọ́lásí tó dẹ̀ wá mọ́lásí mi ìtọ́ wà òun ò tí ì fa kò tí ì rẹ̀ wá so ànábìtẹ̀ pé nígbà tí gbẹ̀yìn ayé bá dé àwọn èèyàn wọn fi mọ́sálásí ta kan mọ̀ pé mọ́sálásí wá dájú mọ́sálásí lọ wọn wà nínú ẹ̀mú owó yẹ lọ tún mọ́sálásí tó wà bẹ́ẹ̀ ṣe wọn ò lè sọ bẹ́ẹ̀ láìláì pé ìbílẹ̀ ọlọ́run náà tún ẹja tún yẹn náà sí àwọn ò lè sọ bẹ́ẹ̀ láìláì so wọ́n kàn mọ́ mánéjì owó ara wọn náà lásán láàrin ara wọn so kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú jàmá masalasi àgbàrá mùsùlùmí láàkì lónìí nínú masalasi nìyẹn pé masalasi lọ́yẹ káàdì máa ṣe gbogbo ìtí jẹ́ òṣèlú ayé ìpàtà yẹn ṣùgbọ́n lónìí masalasi gangan ni ilé tẹ̀m̀bẹ̀lẹ̀kún wa ilé ọ̀tẹ̀ wa ilé ìwé tó yẹ pé àwa Yorùbá bọ́lọ̀ ti dá wa nìyẹn so àwọn oríṣi nǹkan tá a máa ń ṣe kọ́lọ̀ kó sànù wa ni ní ìkíní so nǹkan tó jẹ́ pé a ní ni pé masalasi lọ́yẹ káàdì máa ṣe gbogbo ètò pàtà yẹn agbọ́dọ̀ mọ̀ ṣẹ́dẹ́ nìkọ̀kan ṣe agbọ́dọ̀ mọ̀ ẹni tó wà nù nira ẹni tó wà nù dààmú ẹni tó wà nù gbogbo ẹ̀ so àwọn mọ̀ ẹni tó wà nù dààmú àṣírí ìrànlọ́wọ́ àní sànù ẹ̀ so ibi ẹni àwa náà ní kíní ẹkú díẹ̀ sí ní ọ̀dọ̀ so ẹni ẹni sinmi tó bá dà níyàn dáadáa tí wọn fẹ́ jalè fẹ́ pé nǹkan tí ó bá fẹ́ jẹ ló bá gbé ọlọ́run mo ní ibi ilé ìtọ́wá tíjọ́ mi àti kíámọ̀ pé kíní ebi ó fẹ́ jẹ ni kò sí nǹkan tó fẹ́ jẹ ebi yẹ ti pa ọlọ́run ní kẹ́ńtẹ́ gbá pa kó jẹ lẹ́dẹ̀ so kò sí nǹkan tó fẹ́ jẹ kò sí nǹkan fi ṣe so àníyàn tó yẹn ní tó fi ṣerú nǹkan báyẹn àgbàgbà àníyàn tó dáa náà ni so gbẹ̀tẹ́ bá kàn mú ni àwọn èèyàn oníwò pàdé yàtọ̀ dáa lóní tí wọ́n bá mú so kọ́lọ́n kò ń tẹ̀sán nù wọn. so ọlọ́run bá tẹ̀tún ràn lọ́wọ́ ọlọ́run bá lọ lára táni ẹ̀ bá da ẹ̀mí lọ́lọ́run bá máa ń wò kí n ò tó ṣe nǹkan táni ẹ̀ bá da ọlọ́run bò ní fìyà jẹ ẹlẹgbẹ́ ni ẹ̀rọ bá da ọlọ́run bá máa fìyà jẹ ọlọ́run ẹ̀tún ràn lọ́wọ́ kó tún jẹ́ kó tún o òun lòún dẹ̀ tó ra kí tó wá ti sọ fáwọn yẹn ó ti tán so kọ́lọ́n kó sànù wa. sọ ẹlẹ́gẹ̀ẹ́jì náà a ti sọ di àwọn nǹkan tó tóbi jù tá a dẹ̀ ń ṣàlàyé fáwọn èèyàn náà tí Ramadan bá dé ààrẹ ni pé nínú tẹlifíṣàn àwọn èèyàn fẹ́ kí gbogbo èèyàn kí gbogbo èèyàn ó ṣe wáàsí bẹ́ẹ̀ ni gbogbo èèyàn láti fẹ́ wò pé mọ́ṣáláṣí tiwa náà àwọn tí ò ti lówó lọ́gán gbìyànjú kí mọ́ṣáláṣí tiwa náà wáàsí tó organize nínú Ramadan ẹgbẹ́ wáàsí tó organize nínú Ramadan wọ́n yóò sàrẹ̀ pé kádà náwó kan tẹ́tẹ́ sára yẹn fẹ́ ṣe kankan náwó kan kí ló lé mélòó ìgbé àfáàdó wa ni mọ́ṣáláṣí yẹn ni ó mọ́ṣáláṣí fún yín lójoojúmọ́ àbí pé nígbà tí wáṣí fún yín láàrin bí ẹ eh, bí kíní ó ń tó ẹyin ọgá ẹgbẹ́ wáṣí ẹ̀ ẹ̀ṣẹ̀ máa ìbátí àwọn èèyàn ẹ̀ṣẹ̀ ẹ̀ńbílòpù ẹ̀ṣẹ̀ ṣe gbogbo ẹ̀ ké ẹ̀ṣẹ̀ àfẹ́ dààmú ara yín kan pé àwọn náà ṣe ẹ̀ àwọn ṣe bí iṣẹ́ olóore náà ní wáṣí kéde kíkì nǹkan ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn kan ẹ àwọn kìnnì kan kọmitì àwọn yóò tún jókòó jókòó jókòó wọ́n wé sítẹ́m ara wọn so àpá wo la fẹ́ mú tọ́pìkì wo la fẹ́ mú àwọn kìnnì kan wọ́n ṣe gbàgbà wọ́n ṣe dààmú gbogbo wàhálà ni wàhálà ti pọ̀ jù táwọn èèyàn ń dààmú lóra wọn. àwọn tó wà bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n kó ṣe wáàsí fáwọn tó wà nílé gan-an ibi wáàsí ti ń ṣe ẹlòmíì ò ní dọ́wà ní malásì kò ní organisation pé a fẹ́ kówó mọ́ láti a jọ nìkan náà ni àbá ìgbẹ́lẹ̀ wọn lè dé gangan mọ́ lè rí wàásù gẹ̀ẹ́sì lọ́jọ́ fẹ́ kówó jọ nìkan náà ni mo fẹ́ kówó jọ yá fẹ́ kówó jọ ẹ̀jẹ̀ mo kówó jọ kọ́ akákùn mẹ́ẹ̀ àwọn èèyàn ń dààmú ara wa à ń dààmú ara wa a lọ wéṣọ owó lórí pósítà a wéṣọ owó lórí owó tó tó sí àwọn kankan so wàhálà bá ń ṣe lórílẹ̀ ayé yìí ah jókòó kí a ronú ara wa dáadáa pé kí la fẹ́ ṣe gangan so àwọn tó jẹ́ àwọn ìlú tó ti advance wọn ò kì í ṣe gbogbo báwa ti máa ṣe yìí pé wọn ẹ gbogbo nǹkan tó tóbi tó báyìí àwọn ẹ ṣe gbogbo nǹkan tó tó báyìí rárá so wọn wò gan-an abẹ́ ṣe ó gbọ́dọ̀ wà meaningful kí ni tó bẹ́ẹ̀ fà jáde ẹlòmíràn ṣe wáàsí wáàsí yẹn ò ní èèyàn mélòó náà fẹ́ ní èèyàn mélòó náà ló fẹ́ wá gbọ́ wá sí àwọn tó wà báyọ̀ ni wá gbọ́ wá sí o èèyàn mélòó fẹ́ wá gbọ́ tí wọ́n ní wọ́n fẹ́ wá àwí ẹ̀ wọ́n fẹ́ ṣe kínní kan so ká gbọ́ra wáyé ká náwó wẹ́sílì tábìlì lẹ́sàn wájú ọlọ́run ọba àníyàn náà fi máa ń náńgbà mí gan àníyàn gan oníjà tó lẹ́sàn wájú ọlọ́run ìgbà aláṣẹ gidi pé afẹ́ káwọn èèyàn ó ṣe kínní kan àkáyàn bí àwọn eléèṣe tiwọn náà ẹjá wọn ó ṣe tiwa àwọn eléèṣe tiwọn ẹjá wọn ó ṣe tiwa so ló máa ń ṣẹlẹ̀ so ìlú ẹ̀ ní pé àwọn èèyàn sọ pé inú Ramadan o àwọn èèyàn wà wò pé inú Ramadan mọ́sálásí agbọ́dọ̀ ka Kùránì agbọ́dọ̀ gbé Kùránì lọ́dẹ ni agbọ́dọ̀ gbé Kùránì lọ́dẹ ni ẹ̀jẹ̀ kan kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ìmọ̀ọ́mù pé kí ni tó ẹ kásẹ̀ inú Ramadan táàpì rẹ̀ sàn wájú Ọlọ́run ṣe é àfáà ni ó ṣàlàyé fún yín pé ntẹ́ ẹ̀sẹ̀ inú Ramadan tẹ́ẹ̀fì rẹ̀ sàn wájú Ọlọ́run ni kì í sẹ́yìn lẹ́sọ̀ wípé abẹ́ ka Kùránì ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ dandan wípé ka Kùránì ni pé torí pé ẹ fẹ́ rówó pé ẹ fẹ́ gbowó fún mọ́sálásí ok ah, kò gbé Quran dání tó kí wọ́n fẹ́ kà níbi irun ah, ok ah, emergency question <laughs> so ìgbé dání kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ rárá kéèyàn gbé Quran dání fún tahajjud so iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ olóore nínú Ramadan so kéèyàn gbé Quran dání wọ́n ní àwọn afáwà mú ẹ̀rí wa afáwà ṣébùnú báàsì mú ẹ̀rí wa pé eh, ìyá ńlá wa Aisha ó ní ẹrú kan tó ń pè ní Malika ẹrú tó ń pè ní Malika yẹn òun ní Eh, yàrá aisha ni òun ò há kúránì so yàrá aisha wà ní pé kó máa gbé kúránì dání so òun ni máa ń gbìdì ìrun tàràwí nínú ilé fáwọn tí wọ́n já wọn àwọn obìnrin anabisa salam so òun yóò máa kà kó wá lè yóò àgbé yóò máa kà ní láti inú inú kínní rẹ láti inú nǹkan tó gbọ́dọ̀ ní títí ń kà fún wọn so ó dẹ̀ kírun fún wọn so bàrà tó yẹ lè léyìí báyìí so tí wọ́n yẹ kó wà rí bẹ́ẹ̀ nìyàwó aisha so wọ́n ma pé kí ọ̀kan kan láti inú kúránì bẹ̀tẹ̀ àyòkó gbogbo àdó ń kírun lẹ́yìn onídìí kí wọ́n gbé dání ìmọ̀ọ́mù nìkan tó fẹ́ ka kíní ẹ̀ gangan onídìí onídìí kí wọ́n gbé dání so kò èyí ò lẹ́tọ̀ ó máa dín àwọn kíní wọn kù nínú wọn. Thank you àyàn ah, ní ìsúná rọ̀bì ká o ní bá parí súrà kan yìí ó bọ̀ sí súrà mi ẹni bọ́ sí bísímìlá ẹni ò fi bọ́ sí súrà mi ẹni ti bísímìlá so last one no ẹ eh? ó yà pápá pàǹgbà náà family planning ẹnìkan ṣe wá sínú tẹlifíṣàn tó yẹ pé ó ṣe family planning so kọ́lọ̀ ń bá a kí ọlọ́run kó bá tọ́ ẹni yẹn sọ́nà dáadáa ìkan náà tó súnmọ́ mi náà ní ti bá rí náà máa ṣàlàyé fún un so bó ṣe ṣàlàyé family plan yẹn kò sọ́nà tó dáa ní inú àwọn nursepat ni wọ́n gbé ẹni akẹ́kọ̀ọ́ àṣewá sí so ó ń ṣe lọ́nà tó jẹ́ pé bíbá tẹ́ pé nǹkan tẹ́gbẹ́ yẹn gbọ́dọ̀ ṣe ní dandan so kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá lọ́dọ̀ àtàjẹmọ́ ọlọ́run bá dá wa lóríṣiríṣi ni ọlọ́run bá dá olówó ọlọ́run bá dá tálákà ọlọ́run bá dá obìnrin oríṣiríṣi so obìnrin mi máa pẹ́ kó tó lóyún obìnrin mi pẹ́ kó tó lóyún so kàn lè wá generalize ọ̀rọ̀ kan wípé nǹkan dé nìkan gbọ́dọ̀ máa ṣe nìyí so kì í ṣe nǹkan tí ó jẹ́ pé gbogbo ayé ni wọ́n gbọ́dọ̀ sọ fún wípé nǹkan tó gbọ́dọ̀ máa ṣe nìyí àwọn tó bá ní bùkátà sí nǹkan yẹn àwọn láàánì kó máa jẹ́ pé ẹni tó ní bùkátà sínú ìnira yẹn láàfún ni pé kó bọ́ sínú bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ sọ dáadáa a dẹ̀ gbọ́dọ̀ mọ àwọn nǹkan tí a fẹ́ ṣe dáadáa ẹlòmíràn dẹ̀ pé kì í ṣe pé ní lówó lọ́wọ́ gan kì í ṣe pé jíjẹ́ tálákà àbẹ káwọn èèyàn wá dẹ́sì lónìí àwọn èèyàn lówó lọ́wọ́ lónìí bẹ̀rẹ̀ nǹkan náà máa gbé wọn bọ̀rọ̀ bíjọ́ ọmọ méjì lọ wọ́n dẹ̀ kọ́lé jẹ́ àràjẹ́ wọn káwọn kọ́tọ́ kọjá nǹkan náà ṣe yẹn ọ̀dà nínú ẹ̀sìn nítorí wọn bá ní kí wọn ó ṣe wọn ò ṣe nínú ẹ̀sìn ẹ̀ bá ní owó lọ́wọ́ lára ẹ̀ náà pé kó bí ọmọ kó bí ọmọ torí pé olówó tó fi tọ́jú wọn ẹgbẹ́ ní sinai kó fẹ́ àwò kó pọ̀ kó dẹ̀ bímọ so kì í pé báwo wípé nǹkan tó fẹ́ ṣe yẹn pé ẹ̀yọ̀ kan ló fẹ́ ṣe pé kó fẹ́ kílé ayé ò ṣẹ́tù òun fẹ́ kò ní kílé ayé ò ṣẹ́tù so kò ní kó ní bọ̀ kan balẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ó ti ṣàlàyé bí fọkànbalẹ̀ tiwa ìkíní ẹ̀ ògì sẹ́ńgá dẹ́gbẹ́ yẹn máa sọ wípé ẹ àwọn èèyàn tó wà lórí ayé lónìí ẹnìkọ̀ọ̀kan gbọ́dọ̀ máa bí ọmọ méjì méjì méjì méjì àbí ọmọ mẹta wọn bí nǹkan tó burú ń sọ báyìí bó fi àyè kíá ṣùgbọ́n wa àwọn tó yẹ ìnira ọlọ́run bá dá olówó ọlọ́run bá dá tálákà tálákà lè ní ọmọ méjìlá tí ó dẹ̀ tọ́jú gbogbo tí ó yanjú tó o mọ̀ pé iṣẹ́ tó òun ń ṣe yìí òun lágbára pé kóun ò mọ kóun ò mọ struggle kóun ò mọ ṣiṣẹ́ yẹn kóun ò dẹ̀ máa tọ́jú wọn ló dẹ̀ máa tọ́jú wọn àwọn tó ṣáájú lọ ti tọ́jú àwọn yẹn bẹ́ẹ̀ tọ́jú pé àwọn ọmọdé sóríire tí wọ́n kékeré wọn tọ́jú kékeré fọmọ lẹ́lẹ́ pé wọ́n tọ́jú wọn tọ́jú wọn ọ̀hún tí wọ́n bá tọ́jú ọmọ ọ̀tọ̀ la fẹ́ bá wípé kò tọ́jú ọmọ ọ̀tọ̀ ni kékeré ọ̀bẹ tó bẹ́ẹ̀ tó àwọn yẹn kàn máa da wáàsí yẹn pọ̀ mọ́ra wọn ni so kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kì í sì nǹkan déèyàn máa dàpọ̀ mọ́ra wọn bọ́lọ́mọ̀ bá ti dalẹ̀ ayé yìí ó dá wa lọ́tọ̀ọ̀tọ̀ ni àwọn tẹ́jà àwọn ibo ní sinmi wọ́n bímọ tó pọ̀ obi gan lọ́sẹ̀ òdu tẹ́lì ó bímọ mẹ́wàá ó nìkan gbogbo ẹ̀dẹ̀ yanjú wọ́n dẹ̀ sórí ire tó gbó rẹ́ẹ̀dì láti tọ́jú wọn ó dẹ̀ ń kiri ọjà ló fi tọ́jú wọn so kí wọ́n á ní tí ẹnìkan wà sọ pé ẹnìkan torí pé ó fẹ́ tọ́jú ọmọ ó fẹ́ ṣe kinní kan ó fẹ́ ṣe kinní ẹnìkan tó kó wa bímọ méjì ẹnìkan níjó ni ọmọ méjì ló bí ẹni ẹ wà ní secretariat ọmọ méjì ló bí so inú ọmọ méjì tó bí ọmọ kan náà wà ọmọ yẹn ó ti wà ní yunifásitì ó fẹ́ jáde ó wà ní final yẹn ó wá kú ó kù kàn tó yẹ kó ìṣe jáde yunifásitì wọn tó ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ so wàhálà ni ó pa wàhálà ẹyọ kan yóò máa wò lẹ́mẹ̀wá ni pé kó tiẹ̀ kó òun tiẹ̀ torí ọlọ́run ọmọ yìí ẹyọ kan tó sì kù yìí kó kò ní lè gbádùn lórí ẹyọ kan yẹn wàhálà yẹn ni ó pa. àánú ọlọ́run bá fi ká bí ọmọ àánú ọlọ́run bá fi ṣe fún obìnrin ìkọ́dé obìnrin pẹ̀lú tí ìbànújẹ́ bá ṣẹlẹ̀ sí nǹkan tó bá yẹn ní ara yẹn pọ̀ bẹ̀tọ́ bá ní ọmọ tó pọ̀ tó bá bàbá ẹ̀kan kó mẹ́ ìgbà mẹ́rin ló fi kó lára rẹ̀ àwọn yòókù dùn ọ̀nù ó ṣe dáadáa fún wọn. sọ wáyé pé ọmọ méjì ọmọ mẹ́ta ló fẹ́ bí ọmọ mẹ́ta kò tọ́lọ́mọ bá dùn palẹ̀ kan ṣùjẹ́ bí lọ́ba fi ń pààyàn ní so àánú tọ́lọ́mọ bá ṣe fáwọn ọmọ èèyàn ẹ méje ká fi ní kíní ká fi nǹkan tó dáa ni pé kéèyàn mọ́ ní rónù nìkan ni tó bá ti lè níròònù tó mọ̀ pé o fẹ́ tọ́jú ọmọ tó o dẹ̀ ń ṣiṣẹ́ kí ni pé kí gbogbo ẹni tí ń ṣiṣẹ́ láyè kọ́ ló máa lówó lọ́wọ́ kí gbogbo ẹni tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹni tó bá ti ní olówó lọ yóò ní olówó lọ́wọ́ bẹ́ẹ̀ tó o dẹ̀ mọ̀ pé ìwọ̀nba tó o ní yóò tọ́jú àwọn ọmọ pẹ̀lú ẹ̀ so ọlọ́run bá dá àwọn alábẹ́sẹ́kẹ́lé tẹ́ àwọn fẹ́ kàwé alábẹ́sẹ́kẹ́lé ó wà alábẹ́ nílá ó ṣe kí ni ó wà so kò sí náà gbogbo ẹ̀ ọlọ́run bá ti fi sọ́ọ́ so ẹni pé bíi ọmọ rẹ ó lọ ìgbà alábẹsẹgbẹ náà yóò sì sọ yóò tẹsọ sí kò ní kó má ju àwọn tẹ́gbẹ́ wọn lọ sí olówó ńlá lọ bìkọ́dọ̀ gbé làákà yẹn ọlọ́run bá òpin bá ń pé ọmọ olówó ẹja fún làákà tó pọ̀ bàbá rẹ ó ra ìrìnà lówó ọlọ́run bò pin bẹ́ẹ̀ ó yẹ pé ọmọ tálákà gan náà àmọ́ kọ́ ọmọ olówó ń wì so ọlọ́run bò pin bẹ́ẹ̀ wọ́n adé yọ̀ǹkan ọ̀sẹ̀ gbẹ́dẹ̀ gbẹ́dẹ̀ jẹ́ pé kì í ṣe ìgbẹ́dà máa ń generalize táwọn èèyàn tó wà lórílẹ̀ ayé fẹ́ mú wọ́n fẹ́ restrict àwọn èèyàn lórí pé ẹ gbọ́dọ̀ sí fètò sọmọ bíbí tẹ́nìkan bá tóbìnrin kan bá wà nínú nira ẹ̀ríkẹ́ ẹni sin ẹ̀ríkẹ́ ẹ gómìnà ó lè bá a fáìn kí ni ìtumọ̀ eléyìí tó bá fáìn kí ló máa gbẹ̀yìn àìní fáìn rẹ̀ náà tán fi epi fáìn lọ́kọ́ máa wò tí ó bá wùwà dáadáa sí ṣé bí fáìn ni ó jẹ tí ó wùwà tó dáa sí kí ni eh, àpẹẹrẹ ọwọ́n sàlàyé eh, àwọn kan nínú sìn tí eh, nìkan sọ ní kí ó lè bá a ṣe kíní kan obìnrin tó wáyé kó bá ń fi ìnira bí ọmọ dókítà sọ fún pé kó ṣe jẹ́jẹ́jẹ́ so àlè spacing ọmọ spacing wà fún èèyàn bá sọ pé ọmọ tó ń obì ni èèyàn bá sọ pé ọmọ tó ń obì ni òdìsẹ́ lọ́wọ́ bá tí ò sí èméjì mẹ́ bẹ́ spacing wa ọ̀nà tó bá wù ara wa lè gbà spacing wa bèké tí ó rẹ̀ gbọ́dọ̀ kọjá ọdún méjì àbàbọ̀ ọdún mẹ́ta tí èèyàn sọ pé òun fẹ́ bímọ mi so spacing ẹ̀rọ alẹ́ wa ló bí nǹkan kan síbẹ̀ pé tí ó fi jẹ́ pé kó fi jẹ́ pé ọdún méjì yẹn ó ṣe dán lọ́yìn ìgbà náà kó yọ kó bẹ̀ kó o ibi ẹ bá ṣe bẹ́ẹ̀ inú bínú ọlọ́run bá ní tó náà bá máa bínú sí kó náà má bínú sẹ́ni kankan wa. now last one. gbà ó Ramadan tí ó gbà ṣùgbọ́n gbà àwọn aburú tí ń ṣe pátá yóò jẹ àwọn ọlọ́run bá tí ó bá tún bá. pátí àyè òkìfì kọ̀bùlẹ̀ àbíbá àdìsàn pátí àdínú rúnrún rákà yẹn bàjẹ́ mọ́yàn lọ́wọ́ ni yẹn gbọ́dọ̀ ká nam. àní tọ́dúrà ka èyàn lè ka súrà yìí tó bá wù yàn kì í ṣe dandan pé kéèyàn má ka súrà lè tọ́dúrà ka àti fọ́túrà ka ní ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin fún tó bá lọ síwájú àwọn afáàpì sọ́nà méjì bẹ́ẹ̀ ṣé bàbá bá ní pé èyàn gbọ́dọ̀ ka súrà lẹ́yìn dandan lẹ́yìn fatia dẹ́yìn bá ka fatia tán ẹ gbọ́dọ̀ ka súra wọn àfa sọ pé dáa jùmúrù lùbùlà mọ́ ẹni pé èèyàn gbọ́dọ̀ ìta bá ní pé àní ka súra lẹ́yìn rẹ̀ so ka súra lẹ́yìn rẹ̀ so sọdẹ́ bá ka súnra kò sí ẹnìkan tó ní kò sí ẹnìkan tó ṣe níbẹ̀. òun náà máa ń sókè yẹn lè ka jẹ́jẹ́ náà máa ń ka yẹn lè ka sókè so inú èèyàn kéèyàn sáà ti pé èèyàn fún nǹkan téèyàn sọ yẹn kéèyàn rí pé èèyàn gbọ́ ni kéèyàn máa rí pé mò ń gbọ́ nǹkan tí mò ń wí dáadáa ó ti tán so kò ní pé àṣà kọ̀bílà bíbá àdìgún kíkà sókè àbí kíkà jẹ́jẹ́